Bàálà tó bàálà tó bàmúlò, mo bàálà tó mo bàálà tó bàmúlò. Wọ́n tó bá wọn bàbá wa yìí, àtàlẹ́ àdìmọ́ wọ́n tó bí wọ́n yìí. Wọ́n tó kú tó wọ́n yìí, ṣùgbọ́n ìbùdá wà lórí. Ìmáàmù tí دون نبيه وغيره كثير الجاهل الجاهل لكثير إذا نظرتك تلفات لعلم أو غير وهذا الشيخ قول يغني بالتمنى لحبوب قديما ما أتابعه فأسمعه

Ìfẹ́ dá àríkẹ̀rí mo bàjẹ́rì lóhùn. Bí alápàdé bá ń dé sàárẹ̀ ó yà pàdé bí bàjẹ́ kí lójúkọ rẹ̀. Ìfẹ́ dá àríkẹ̀rí mo bàjẹ́rì lóhùn. Fàtí ìdíwọ́ ìdí àwòfáàlì òjú rí. إلهي كل هذا الشيء حفيظا لبلايا أو شروري حفيظا لبلايا أو شروري أكرمكم الله رجل كريم تزيد خيرا ولا لقيت ما بقيت سوى ضرار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Thank you. إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة أقف ولنغبة الحمد لله ولله كل الحمد أجدار كلمتين أنت يا لنغبتي ó tún fẹ́ràn nínú tó fẹ́ràn lára rẹ̀ ẹ̀dá rẹ̀ láyé ó náà ní kíyàn tún jẹ́ni tí ó máa ń dúpẹ́ wàlíláyé kó ló lè hàmúdé ajídáró kẹlímàtí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí Ọlọ́run bá fi kẹwàá láyé tọba bẹ̀rẹ̀ sí yẹ̀wò lọ́nà tí ọ̀rọ̀ wa fi tú ọpẹ́ ó pọ̀ kọjá sísọ. walillahi kullul hamdi ajdaru kalimatin. sọ̀rọ̀ ń dá pọ̀ kó tó dá àwa léèyàn nínú tó dá náà. máa ká mọ̀ pé òun gbọ́lá fún wa lórí gbogbo. máa qala hal insanu inda sabahihi. ما قالها الإنسان عند صباحه أنا أدري كم قاتل وابا ما تاجسا ينتما صناني الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور

nínú ilẹ̀. mẹ́ta ń fàyà jẹ tẹ́mi ọ̀lẹ́ wà rọ́ọ̀lẹ́ ní ya ṣíhì. àwọn ti wá parajọ wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ṣèdárò lẹ́yìn àwọn ẹni tí wọ́n ti lọ láwọn tí wọ́n bá jẹ́ ní nínú wọn. nàkàlẹ̀ hàmúdù. àwọn èèyàn náà dẹ̀ rí àwọn èèyàn ti ń sọ pé àṣó tiẹ̀ máa kú tọ́lọ̀ bá ṣe wà fíìmì àti ní opportunity. lọ́kẹ́lẹ̀ hamdu maulana alama fàbìtàhó. ọ̀pọ̀ pẹ̀lú orí oríṣiríṣi orí tó ṣe fún wa. ilé iná mìnàlẹ́ kọ́ ìrọ́tì wal barakati. oríṣiríṣi ìkẹ́ àti àwọn oríṣiríṣi ìdẹ̀kùn ewu láti ẹ̀fẹ́ wíta àti ẹ̀rí wí ṣé ti islam ta ní àǹfààní àti jẹ́ lára ẹni tó ń ṣe iná tó ti pàtẹ́wọ́ lọ. Lákàlẹ̀ hàmúdún maulana. Àìmọ̀yọ̀ mẹ́lẹ́ mi tó ti dọmọ ókọ̀. Lákàlẹ̀ hàmúdún maulana. Àìmọ̀yọ̀ àwọn máa fà mí tí Lákàlẹ̀ hàmúdún maulana. Lákàlẹ̀ Hamudu Maulana. Àwa wà bá wa ṣe wá wà yìí. Lákàlẹ̀ Hamudu Maulana. Àwa wà nínú ọgbà ilé ẹ̀kọ́ ìwà ń ná kéwú. Lákàlẹ̀ Hamudu Maulana. Àyà ẹlòmíì tó lọ lé kéwú kódà jáde ní Jamiu Akiwo dá lẹ́nu ẹ̀. Lákàlẹ̀ Hamudu Maulana. Àrùn rẹ̀ mọ́ṣá tó fi jáde yunifásitì ilé ẹ̀kọ́ ẹ̀sìn ilé kéwú maulana. Ọmọ àlọ́pàá ilé ń ṣe bí dìbéètì láàárín àwọn obìnrin wa ń la ọkùnrin aláàmà àfàdé ìtàkó. Mo ní kí n sọ̀rọ̀ sọ́tara kọ̀kọ́ ní ẹ̀dí ìparí ẹ̀. Lẹ̀kálẹ̀ àmúdù máa lánàá, aláàmà àfàdé ìtàkó, àlẹ́yìnà mìnàlẹ́kọ̀ ìrọ́tì, wálé bàrọ̀ káàtì. Oye, wá ń ka kí ó lẹ́ẹ̀kan ṣe ń ka tí wọ́n rẹ̀ ń pọ̀ àwọn ọkùnrin mọ́lẹ̀ yẹn omi àdẹ̀mà bọ́ lójú mi ṣùgbọ́n bí mo ṣe ń bọ́ ní tèmi náà ń dùn pé mi nírò ilé nínú ẹ̀jẹ̀ mi Lakal hamdu maulana. Àdúpẹ́ fọ́lọ̀n lórí oríire sáàrí. Wọ́n lè a máa fọ́bìntà ooo. Ọlọ́run bí tó kù sí ọlọ́run jọ máṣẹ̀ tún wá ṣe. Wọ́n lè iná mìíràn lè kọ́ ìrántí wà lè bárọ̀ káàtì. Mọ́ kí mìíràn lè kọ́ ìrántí wà lè bárọ̀ káàtì ní ìlàrò wá ń bí ọba tó fẹ́ iná ṣe kò ń gẹ oríire tí ẹpàtù kò tí náà ni wọ́n padà upgrade ẹ̀ dé yunifásitì tipẹ́tipẹ́ náà ni àwọn ìjọba wá ti máa ń pò láàrin ara wọn a ní dìgírí àti iṣẹ́ ìdìkan náà náà jọ ni wọ́n ṣùgbọ́n wà tó bá padà yára máa rí pa ah, ibi tí dìgí ń dé lẹ́nu iṣẹ́ iṣẹ́ ń di òdí bẹ̀ wọ́n máa padà ń takú síbì kan ni. ta'allam falaysa al-mar'u júlàdù àlìmá wọn. ẹ wá sí mọ́ni wọlé sílé pẹ̀lú pé àníyàn iṣẹ́ ìdí náà lẹ́ ṣe bá wọlé àárín méjì تعلوهم فليس لمن يولد عالما Àríwẹ̀ àbí ọlọ́run kó jọ gójẹ gúlẹ̀ dáadáa o iye ohun tó bá bọ́ sí kó wá lọ́wọ́ ọlọ́run kó bá fi bárọ́kà tó pọ̀ sí àmín gbogbogbà tẹ́ bá ti pè wá náà làwa náà gbọ́dọ̀ jẹ́ pé yín àmọ́nà ni fún wa torí pé kì í ṣàwà nìkan la wà láyé kì í dẹ̀ ṣàwà nìkan la kíw àbí tẹba wá pè wá tàbá wá dáhùn ó jẹ́ kan nínú tọ́lọ ma bí wá lálẹ́kẹ̀yàmà nígbàtí kìí ṣe pé àyè yẹn fún kò sáàyè ẹ̀dẹ̀ tí máa sáábà sàsọ tẹ́lẹ̀ tẹba fẹ́ pè wá débi pé tí yàn bá ti ẹ̀fẹ́ sọ pé kò fẹ́ sáàyè ẹ ti ṣe ti kíyàn máa rí sọmọ ẹ ti sọ mí láti bí okoṣù mẹ́ta ìtúbọ̀ wá pẹ́jù ní bóyá bí okoṣù kan bẹ́ẹ̀ náà lẹ́tún máa máa pè lọ pè bọ̀ ẹbílẹ̀ náà lọ́wọ́ àwọn tí wọ́n ṣíwájú ni jazakumullahu khairan àgbọ̀dọ̀ wà ní ọ̀rọ̀ àyẹta wà yìí náà kárí àwọn nǹkan tí ó bùkátà kabara sọ ká tó wọnú wà sí ká má sọ tó pátà wà àtẹ̀yìn náà ní kí ó jọ níwá ọmọlé kí ó náà dẹ̀jọ níwá ó mi lórí púpọ̀ ó dẹ̀ dùn mi nínú ṣùgbọ́n màá pàkíyèsí kan mọ́kí sáàdùwà tí wọ́n ṣe rọ́ìdì lẹ́ẹ̀kan tí wọ́n kọ̀kọ̀ sí ìdá ṣíkran jazakumullahu khaira a'azzakumullahu kọlọ̀n kọmọ́ ṣàbáwà tí bọ̀bù yẹ kún yíjọ báyìí lọ gbogbo tẹ́ pè wá ọlọ́njá tó bẹ̀ ká jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ tó ilé sí àárín wa lápapọ̀ ìpìtẹ̀ bá ń kíyèsí nǹkan kan láàárín ara yín tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn ẹ má máa tẹnu bọlẹ̀ lọ sọ lẹ́yìn pé ẹgbẹ́jẹ́ ògbọ́yé ohun tó kó sí láàrin ara yínà ní kẹtí máa sọ́dì béèrè kẹ̀dẹ̀ tí máa ṣe rìsẹ́ṣì lórí irú tọ́pìkì bẹ́ẹ̀ ṣọ́rọ̀ mi yé wa báyìí ẹ̀hẹ́n tàbá ti kíyèsí kankan láàrin wa tẹ́bá ìwọ́n tàbá ti bẹ̀rẹ̀ sí pínra yẹ́lẹ̀yẹ́lẹ́ kò ní ságbára mọ́ irun tẹ́ ń ṣe yẹ́ lè máa láǹfà náà ti rí ṣe o kọ̀nàkó ma fi rẹ̀ ṣàdánwò fún yín tàbá ti ṣàkíyèsí nǹkankan láàrin yín tẹ́nìkan kó sí nǹkankan lọ́dọ̀ ọkùnrin ni àfi lọ́dọ̀ obìnrin tẹ́lẹ̀ pé kí ní yóò wọlé ọjọ́ bídí ẹ̀dẹ̀ ti sọ ẹ̀sọ́ di pẹ́sọ́nà náà sàláàrin ara yín ẹ̀dẹ̀ tríìtẹ̀ pẹ̀lú ìkìláàs ẹni tó bá wá ti wá rí pé ah, ètè mi ṣe ní orang ẹ̀tẹ̀ ti jẹ́ kẹ́niyàn mọ̀ kó ti ti ṣàtúnṣe kẹ́niyàn náà ṣe àtúnṣe ẹ̀nà pẹ̀lú ìkìláàs immediately so kò sẹ́ni tí eh, wa ká ṣe nǹkan báyìí tó bá ti ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọmọ والحمد لله جاء هذه باللغة العربية والكثير ما فهم ما قال رائد so kan nínú àwọn ìyá àdẹ̀ ti tètè súnmọ́ olùdarí wa pé ọ̀dà wọn bá tún dàgbà ìbòmí ibi tí wọ́n sì dàgbà yẹn náà tún ṣe oníkèlẹ̀ díẹ̀ so gbogbo orí ilé yẹn náà ẹ̀ṣì jọmọ àyànjú ẹ̀rà ara ń díẹ̀ díẹ̀ bákan náà tó ní ṣe pẹ̀lú alìṣìnìṣìnà gáyà kò gbọ́dọ̀ délẹ́bù pa àbẹ̀rẹ̀ fún alóṣe fún àtẹ́ríkòdòkí eléyìí ìdájọ́ òfin ẹ̀sìn ní túbùkátà kájọ ọ̀dásánjẹ̀ láàrin ara wa ṣọ́rọ̀ mi yìí tẹ́yìn náà ẹlẹ̀ browse kẹ́ẹ̀ká ẹlẹ̀ gbé tíra jáde kẹ́ẹ̀wò ẹlẹ̀ jọ ká láàrin ara yìí tẹ́nìkan gbọ́dọ̀ má jà rọ́hà ẹnìkan pé eré ni kò gbọ́yé ah ń tó rò pẹ́ nìyẹn ò gbọ́yé tó burú jù bẹ́ẹ̀ lọ nìyẹn àti ò lánàá

Àtínú bí nákìlẹ̀. Láàmù fi tayọ. Àtínú bí nákìlẹ̀. Láàmù fi ń gbáwájú torí pọ́dọ̀ ọlọ́run ló ti wá. Àtínú bí nákìlẹ̀. Gbogbo tá à ń ṣe ní ẹ̀pẹ̀lẹ́ rí ni ọ̀. Láàbìlì àkìlẹ̀ Ṣé ìròrí la fi ń ṣe? Ìròrí kọ́ ẹ̀rí ni. Wàlá tẹkún ní àkàmà òfin tí ní bí rá ayé. Ìyàkílẹ̀ ní tí ní bí rá Ẹni ma wá dúró lórí pé gbogbo tó bá sọ, o, fẹ́ ṣe o. bí mo ṣe rí kóra ń jọ yìí mo rí àwọn àpẹẹrẹ torí tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni kí ni ẹlẹ́ha fẹ́ wá ṣe láwùjọ yín tó bá pé ní bídíà bá ní torí tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni kí ni ẹni tí ò tí ìfi bẹ́ẹ̀ gbọ́ súnà yìí fẹ́ ṣe láàrin yín tó bá pé ní kokoko bá lẹ́yìn tẹ́ ti gbọ́ yìí ẹ má wàá gbàgbé pé n tó jẹ́ pìlẹ̀ tó so wá pọ̀ náà ní alukur'an àti hadith ẹ má dára yín padà síbẹ̀ sẹ́yìn kan bá ti kó sí nǹkan kan ẹ má dẹ̀ máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn ẹ má dẹ̀ dìtẹ̀ mọ́ra yín àbí ọlọ́ọ̀bá kó jọ kó má jẹ́ kí ṣètọ́ níwọ̀ yín. ọkùnrin ìdánilẹ́kọ̀ọ́ àti àwa lónìí bí mo ṣe wò dánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú mọ̀dúnrún yẹn ẹ̀kẹ́ sọ wípé ọ̀nà wà mahadara ọ̀nà ìṣe pẹ̀lú kákọ́kọ́ yanjú kí ní ó ń jáyé bákanáà ká wá fọ̀bọ̀ wá bá kí ló ń jẹ́ ọ̀rùn bí tàà ṣe ń lọ ẹ̀tàn jẹ́ ẹwẹ́ láwọn èèyàn ti gbà pẹ̀lú ayé tó fà èèyàn ni tó pàtàkì tó yẹ ká rán ra wa létí èyàn gbọ́dọ̀ mọ̀ bí tá a wà yìí tẹ́sìn ọba yé èyàn ayé ò lè ṣe ẹni tẹ́sìn bá yé làṣírí ayé ti wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni tẹ́sìn yóò bá ìtí yé ayé ò tí yé o wàhálà ẹ máa pọ̀ nínú ayé a máa sáré tẹ̀lú jìjì ni ẹmọ bí kíyàn bẹ́ẹ̀ ni àkàrí ẹni tó ń lé ayé ẹni tó wà nínú ayé tí ò mọ̀ tó ń tẹ̀lé tó bá rẹ̀ ló ń tẹ̀lé káàkiri náà ibi tó máa gbé ẹlọ ibò míì tó ẹ̀sẹ́dì ni tó kọ́kọ́ ọ̀dá sáàndì kí ló ń jáyé lẹ́yìn wá gbà náà ìjá ọ̀run ti ẹ̀bẹ̀ àkọ́kọ́ náà kéèyàn máa dáòtú bíbẹ̀ ọ̀run ó ti sọ ní kèfèrí لأن من شك في ركن من أركان الإيمان فقد كفر زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير Ọ̀ṣàlàyé ìdájọ́ kan ń bí ní ìsìn pé tíyàn bá ti dáàtì kan nínú tí ń ṣe Arkanul Iman mẹ́fẹ̀fà yẹn. Tí Al-Iman bil Yawmil Akhir náà jẹ́ kan nínú ẹ̀, ìnígbàgbọ́ pọ́jọ́ kẹ̀yìn bẹ. Tíyàn bá ti rò pé kò sí jàrí ṣó lè wàṣá mi ò gbà, ẹni náà ti di kèfèrí nìyẹn. نرحب بشيخنا أهلا وسهلا ومرحبا بكم وطيب الله حياتكم èèwọ̀ ni kíyàn ní àtakò àbí kíyàn ní iyèméjì. zàmà lẹ́dìnà káfàrú alẹ́ yóò bẹ̀rẹ̀ fún. ọlọ́run bá ní àwọn kèfèrè ẹwọ́kẹ́lẹ́wọ̀n tọ́lọ́run bá lòun bí zàmà. àtàkọjá kéèyàn máa ro ohun tí ò lè ṣẹlẹ̀. za'ama alladhina kafaru. ọlọ́run sọ pé zọ́nà alladhina kafaru torí pé tó wá pé zọ́nà ṣùgbọ́n tọ́lọ̀ ń bá lọ kẹ́lìmọ̀ záàmà ìtumọ̀ rẹ̀ ni pé àbámọ́dá ó mú fèkì. záàmà alladhina kafaru allan yub'athu. ọlọ́nà kẹfẹ́rí ni wọ́n ń sọ lẹ́mì ara wọn kò yí bàlá ọlọ́ni sọ fún wọn bàlá ọpọ́rọ̀ òdíbọ́ ṣe ń ròyìn ọ̀rọ̀ bí látúbàtún rọ̀bí látúbàtún na fún màlátún àbá ọ̀nà bí ma àmìlítọ́ wọ́n gbé gbé dìde nìkan bá wá ní kákan wá kójọpọ̀ bá ṣe kójọpọ̀ láyé yìí tàkànjọ́ pàdé lọ́jà àtúlórí àtúlórí ibú tàjọ wọ bọ́ọ̀sì àtàpààyàn àtàpẹ́ran tàjọ ń kíù lórí láìnìkan náà ní báǹkì àtẹni tó ń mipò àtẹni tó mẹ́jẹ̀. mọ́mọ́lá tó nábà òun náà bí máa àlílí tó ọ̀rọ̀. lákànṣe máa jọ pàdé pàlá lẹ́kẹ̀ẹ́ àmà mọ́mọ́lá tó nábà òun náà bí máa àlílí tó ọ̀rọ̀. ọlọ́run tó máa fi kẹ́yìn tọ̀run ni pé wọ́n á fún wa ní ìròyìn tá a gbáyé yẹn ṣe. fadhalika ala Allahi

àwọn kan lọ láàrìjẹ́ nínú náà àwakọ̀ pẹ̀lú àánú ọlọ́run alọ láàrìjẹ́ náà kọ́lọ̀ ṣe máa dín ṣùgbọ́n wà látàáyé yìí àwọn èèyàn ọdá sáàndì ẹ̀ púpọ̀ káwọn dààmú ṣe wàhálà Inna agbọ́n tọ́lọ ń gbà wà sọ náà. Inna wa'dallahi haqqun fala taghurrannakumul hayatud dunya. Ilé ìtọ́lọ ń sọ yìí, bó ṣe ń bá Abdullahi àti Aisha sọ̀rọ̀.

tí mùsùlùmí wà ní wọn tí kèfèrí wà nínú wọn kẹ́lìmọ̀ náà sùdẹ̀rí ó pàwà tí wọ́n sínú ọlọ́wà ní òun pè wá inna wa'dallahi haqqan ó ní dáadájú àdéhùn ọlọ́wọ̀n bá òdodo ni o. Fala taghurrannakumul èmi ni mo nílé iṣẹ́ mi náà ni mo tún nílé mo tún sí nílé. ọ̀la tẹ̀gọ́rọ̀ ná kó mo lè háyà ẹ̀tún ní ya. ẹ má jẹ́ kókó àìròdúrà àìrójú ráàyè báyìí. ná kó bí láàyè lè garú. sọ ẹ gbọ́dọ̀ gbọ́yé pé ààyè kan ni tó máa ń gbọ́njọ́ kan ààyè kan ni tí a ó máa ẹ́ndì ìjọ kan. Alìmáàlù wàlbànú na zínà tó lè háyà ti dúnìyà. Inú ìròyìn ayé rèé. Ọlọ́niṣẹ́ rí ń tàà ń pè ní dúkìá. Àlìmáàlù. Owó àti àwọn asẹ́tì tó kùta máa nílá. Wàlìbànú òun. Àtàwọn mata bí. Zina tún hàyà ti ìtùnìyà. Ọlọ́ni ẹ̀ṣọ́ ayé lásán ni. Zina tún. Akọ̀fi dẹkọrétì Zina tún hàyà ti ìtùnìyà. jẹ́ Allah akànfi kẹ́jọba yé ni. wọ́n bá kí a tún sọ ilẹ̀ àjò khairun ní inda rabbika sáwà àbàwò wà khairun ní àmàlà. ọ̀rọ̀ wa létí ń gbàtọ́lọ ni wal-baqiyatu salihat wọ́n kì í ìyẹn lọ́lọ́wọ́ wá ń describe fún. Khayrun 'inda rabbika. Ó jẹ́ àmọ̀ pálíkì àmọ̀ lílé yẹn. Rabbika thawabahu wa khayrun amala. Ọ̀run níbi tó máa ṣẹ́kù fún ni, ibẹ̀ ní kọ́ ni ké sí wà, mò ń kó lọ sí permanent site wa, yọ́rọ̀ ló ń permanent, permanent site, kódà sáárì pàwánẹ́sà tó ní kálukú àdìjọ́nà àti náà ni ìyẹn àti gbọ́dọ̀ sáyẹ́rẹ́ kó jẹ́ pé àdìjẹ́nà yẹn ni ti wá torí tíyàn bá ti wọ bẹ̀ kò tún jáde má ṣùgbọ́n tíyàn bá wọ náà tọ́ tó bá ṣiṣẹ́ àdìjẹ́nà tí má ní wà lọ́kàn rẹ̀ nígbà tó wà láyé ọkàn tún ṣiṣẹ́ náà dápọ̀ mọ́ṣẹ́ àdìjẹ́nà ni tó lè lọ lóbi ijọ́ mélòó nínú náà kò tó wọ náà àdìjẹ́nà ṣùgbọ́n tí a bá ti ọ̀rọ̀ pa ṣe mistake mú wọ́bí ní ẹmú jáde ìmàlẹ́kà kò sínú ọ̀rọ̀ alkiyama ìlàmú annamalhaya dúnníyà ọlọ́run wa ní òun fẹ́ tún sọ̀rọ̀ ayé fún wa ìlàmú annamalhaya dúnníyà a máa ń tí a lè pè ní tàbá eh, fẹ́ kọtísìs àwọn tá a lè máa rẹ́fẹ́rẹ́nsì sí àwọn tó wà tó jẹ́ ti pìlẹ̀ yìí táwa mùsùlùmí ní lọ́dọ̀ títí wa àìmọye àwọn àwọn textbooks mi tó yẹ́ pé ayé òlù wọn mọ́ ní sí tọ́bá fẹ́ rẹ́fẹ́ǹsì kíní wọn eléyìíkẹ́ àwọn míì ti wà tó tún kún ju eléyẹn lọ tó advance yẹn lọ alukurani nìkan nìwé tó yẹ́ pé gbogbo gbà àfi máa padà sínú ẹ̀ hadith ló jẹ́ pé gbogbo gbà àfi padà sínú ẹ̀ òun ò sí nínú sí mo kọ̀ nǹkan pàápàá jùlọ ní islamic studies àbí ní arabic náà ni tó bá ti ní ṣe pẹ̀lú sí wa tó kọ̀rọ̀ ń pa ènìyàn tó bá wo references yẹn bá nínú tó rí kùránà àti hadith wa ń bẹ̀ so wá ẹlòmí wọ references ọ mi same topic ṣùgbọ́n àwọn méjèèjì yẹn ibi kan wà tó gbọ́dọ̀ pa wọ́n pọ̀ náà nínú Al-Qur'an àti hadith torí pé méjèèjì yẹn nìpìlẹ̀ tí nǹkan kò ṣe ta ló wá fẹ́ jù ayé fún wa ẹlòmílẹ̀ ti kọ̀ọ̀rọ̀ nípa ayé kó yẹ pé fọ́lùmù ìwé ẹ̀gàn mẹ́ta ni kò lè ráyé júwe àfi tọ́lọ̀ ti jú nǹkan ẹ̀ fúnra rẹ̀. ìlàmú annamal hayatud dunya. mo fẹ́ kẹ́ lọ mẹ́wọ́ bọ́lá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ìlàmú. ìlàmú annamal hayatud pé ìṣẹ̀mí

ṣerúgbò bàtà tí mi wọ̀. wọ́n tàfà àkùrọ̀ bẹ̀yìnàkọ́m. jẹ́ o fóònù ẹ wẹ̀sí tí ń gùn. wọ́n tàfà àkùrọ̀ bẹ̀yìnàkọ́m. ọlá ní nǹkan tó wà nínú ayẹ́lẹ̀ ń wò wọ́n tàkà. àwọlé tó bá rí ilé ní sárágbájá kọ́. wọ́n tàfà àkùrọ̀ bẹ̀yìnàkọ́m. náà lọ. wọ́n ẹni tó tún wà nínú ayé nípa ọmọ mélòó ni wọ́n bí lágbádá bímọ jù ẹ lọ. àkáfọ̀rọ̀ ń fi lé àmì wà lè wàlẹ̀ àwòládé. lónìí ni the richest man in the kìnnìkan gbogbo tó kù náà ni ọlọ́ni tó wà ní ayé tẹ́wọ́n máa fi takàlá ní ara iná ni. ẹ̀gàmà fàlẹ́dẹ́ ìfẹ́ ni ìjẹ́bẹ̀lẹ̀ kú fàárà ìnàbà tún kú fún ìjọba owó mọ́ ayé wádà gẹ́gẹ́ bí èṣújò kò Nọ́mbà tòfún. Òjò tí ò tí rọ̀ tí rúgbìn rẹ̀dẹ̀ ti ń ṣe àgbẹ̀ lójú ọ̀yìn. Àìjọba lípò ń fa ọ̀nà bá túnkún. Òjò ìdí rọ̀, ẹ̀ṣújò lásán lórí. Àgbẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ sí fò sókè inú ẹ̀ dùn. tí ò bá wá rọ̀ mọ́ nǹkan. kàmàtàlẹ̀ bọ́yì fi ní àjà bálíkù ìfà ọ̀nà bá tún ó. ọlọ́run gbogbo tó ń ṣe kèfèrè lójú ọ̀yìn yìí báyé ṣe ń ṣe ọ́ lójú ọ̀yìn nìyẹn ó dà gẹ́gẹ́ bí òjò tó ṣú tágbẹ̀ tí ń fò sókè tó ṣe. Fún mẹ̀yẹ ní ìjù fatarọ́ wo mo sùn fàrọ̀. Tó bá tẹ̀ wá ìfẹ́ṣọ́ lè wá rí òjò yẹn náà fi gbin tó fẹ́ gbìn náà.

akẹmọye àwọn mọ́tò mìíràn tó ti di agolo tó ti jẹrà àwọn obìnrin tó pààkì wọn sí tó lẹ́ pé tẹ́rọba àwọn náà gbà tí wọ́n rà wọn láwọn tó ní wọn táyé pèbò tí wọ́n rẹ̀ tínú àwọn àwọn míì tí wọ́n kọ́ ńgbà kan tí ẹ ni wọ́n nísìn ẹyẹ ló ń gbé inú ẹ̀ tí wọ́n jogún ẹ̀wọ̀n lè Ọlọ́ni wá gbádùn ayé yẹn inú ẹ̀ ń dùn orùkú ti náyé. Àfil akhirati azabun shadi. Wà lẹ́sìn pẹ̀lú ẹ̀, ọlọ́ni wá padà wá jẹ́ yàrá wa ridwan. Bẹ́ẹ̀ náà làforíjì wa ń bẹ fẹ́ni tó gbé Kò ń ṣe kó mọ̀ ọmọ kó sí o. Ṣùgbọ́n àwọn kankan wà tó yá pé kò sí bó ṣe fẹ́ escape ẹ̀ aburú ti dàpọ̀ mọ́ dáadáa rẹpẹtẹ láwùjọ wa tẹ́ gbogbo ọgbọ́n tó bá ń dábàá ipò yẹra fẹ́lẹ̀ yìí wà tún kọlẹ̀ lè náà ni àwọn tó pláàni fún láwọn ẹ̀ṣẹ̀ ìyẹn àwọn àfúrí wà máa jí sí rẹ̀ tún mí náà lọ́yìn ìwà rìndíwáà ṣàlẹ̀ fúnra pé àyí mọ̀ rìn kó rí máa ń mì sáwọn ọ̀pọ̀ wọ́n mọ̀ kàyà dùndùn ní àìlà màtà àrùnlé gúrú àyí mọ̀ ó yàtọ̀ sí kíyàn máa mọ̀mọ̀ mi orí ọ̀tọ̀ ní kíyàn máa mọ̀mọ̀ mi orí fi orí rìn báyìí kan sọ pé akí ń ṣe gan ló fẹ́ kán rẹ̀ lọ́rùn ni ọ̀tọ̀ ní kí àwọn máa rìn kó yẹ́ pòkò sí bó ṣe fẹ́ rìn tó rí rẹ̀ ò ní máa ṣe kì lóòótọ́ nígbà tó kìí ṣe robot kò sí bíyàn ṣe fẹ́ gbé ayé tó fẹ́ escape níbi àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ kan kódà ọlọ́run fún ara rẹ̀ sọ alladhina yajtanibuna kaba'ira al-ithmi ọlọ́run wá já mọ̀ pé lálẹ́kẹ̀yà mọ̀. àmàdùfẹ́ràn tún mínà lọ́yìn ìwàrí dùwà áán. ẹ̀fẹ́ fáwọn eléyàn o bákan kí ni tó ń jẹ́ gbádùn ayé gan-an náà. Ilá máa táàrùn ìgbòrò wà máa lè háyà dúníyà. Kí ni wàhálà ilà ìlú tẹ kóra ẹni láyé gánà? Ilá máa táàrùn ìgbòrò ẹ̀fẹ́ni tó wà láyé gánà. Wà máa lè háyà dúníyà. Ìwọ ló wà láyé. Ilá máa táàrùn ìgbòrò. Ìgbádùn ẹ̀tàn jẹ lásán ni.

Màǹkánà yúrí dúlẹ̀ àjílá ń. Ẹ wá gbọ́ kásàlàyà yìí fún wa ká tó gbọ́ sí àlùkìyàmà. Màǹkánà yúrí dúlẹ̀ àjílá. Àkàkíyèsí pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jayé wọ́n ti ń gbàgbé ọ̀run ọ̀. Ìjọ́ tí èèyàn bá bá ṣe wà sí òkú, kan sunkún ara lọ, ti ti ti ẹni tó kúrò ní tẹ́tí wọ́n ti lọ sí kú tó rẹ̀ tó ń rí sí fún kọlù kó tó délé tó tún lọ pàdé aláṣẹ́wó àbí tó tún láàdì sílẹ̀ ọtí lálẹ́ ọjọ́ yẹn ṣe lè yẹn rántí àlẹ́kẹ̀yà mọ̀mọ́ ṣó rántí kọ̀ndíṣàtẹ́ni táwọn bò mọ́lẹ̀ wà ó ti gbàgbé ìyàwó tó sunkún sunkún sunkún sunkún gbà tọ́kọ ẹ kú olóma ti wà níwájú olóni lọ́wà ti ń rán ẹbá ń sáfà àwọn èèyàn míì ah, ah, ṣẹ́ni tọ́kọ ẹ wà ní kòtòrè ó ti gbàgbé ọmọ tó náà bú sígbé tí wọ́n ń lọ mú pé òdẹ̀jì má ṣe rẹ̀ léṣe tó ti sunkún tí gbogbo ojú ti wú oló ti ta dẹ́ǹtì tó ti bẹ̀rẹ̀ sí tó jádú màálù dùbúlẹ̀ yìí ló ti ti ah ó ní àwọn èèyàn ti dáyé gbàgbé bí táwọn fẹ́ lọ dé sí. mọ̀nkánà yúrí dúlẹ̀ ájì látà àjẹ́línà láwúrúfin ha máa tó bá jẹ́ sí pé àlàájìlà ayé tó jẹ́ sí máa wá rọ́ṣọ́ọ̀ṣì. a máa sáré dàn láàmú yìí bàtẹ́ pé èèyàn ti ẹmọ gbogbo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ rí. mọ̀nkánà yúrí tún lè rán jí láàrín. tẹ́rẹ àwọn tí wọ́n fi ẹ̀sìn gbá wa ní áfíríkà ọ̀n èmi ò sí náà tọ́gbáná tí wọ́n fi ẹ̀sìn gbá àwọn tí wọ́n fi gbá láfíríkà ibi tán máa ń gbàyọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ni pé ìṣòro ha ayé ń ṣe ẹni ìwà àkọ́bí ọmọ kò yẹ kó wà lójú kan ológo ni ẹ̀ ìwọ kinní kan <laughs> ẹlòmínà wá rí pa ah, ọ́nà òun wà lójú kan wọ́n ti gbogbo ẹ̀ má gbogbo ẹ̀ àfi gbogbo ẹ̀ padà àbíkó orí nǹkan ṣe láyé àbíkọ́ nà ńlá fún ẹ̀ O náà wá máa sá eré pé kí ni mo wá lè ṣe a máa ìṣoríṣoríṣiríṣi nǹkan sí ẹ̀ àwọn èèyàn wá ń wá ọ̀nà àbáyọ lóríṣìíríṣìí man kana yuridu al-ajila man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha ọlọ́ni tó bá pé ohun tó ń sáré wá tó ń sáré interest nílẹ̀ tí ń ṣayé ẹgbọ́n tọ́lọ́ pé àjìlá ajjalna lahu fiha ma nasha ọlọ́run àtẹ̀tẹ̀ fún ẹni kọ́mọ́ kówó ó fẹ́ ni ó ti fẹ́ ni àbí wàá gbà ajjalna lahu ma nasha kọ́lá ẹni tó ń bá fẹ́ fún nínú ẹ̀ kìí ṣe gbogbo ẹni tó wá ayé níwà ìkanjú kìí ṣe gbogbo ẹni tó ṣe yahoo ló padà rówó liman ìmí ṣe ojí lórí ọwọ́ bá bó ṣe ìtì ó báyìí náà lọ́wọ́ bá ṣẹ́rẹ́ àwọn tó yẹ pé wọ́n ṣe àwọn hùwà bàjẹ́ kan wọ́n dẹ̀ ìtẹ̀ àwọn yẹn tí wọ́n ló burú jù àwọn tí wọ́n hùwà bàjẹ́ kan tó padà bú wọn lọ́wọ́ tí nǹkan wá ṣẹlẹ̀ sí wọn ọ̀rọ̀ tí wọ́n fúyẹ́ ọlọ́run tètè fìyà kékeré jẹ wọn wọ́la nùdè kọ́nà min al-adhab al-adna duna al ọlọ́run bá rẹ̀ tí a jẹ́ wọ́n wá túbá wọ́n lè padà ṣẹwárí àwọn tí ẹ pé àwọn ń ṣe wọ́n dẹ̀ mẹ́kì ẹ̀ lọ́n díẹ̀ ó gbówó síbẹ̀ tó ti fi kọ́lé epo òun náà wá tó rò pé àà ah, síbẹ̀ sí wá ókè o ẹ má bú wọn o ah, nǹkan kan ṣẹlẹ̀ sí nẹ́tíwọ̀kì wọn ní o ah, ṣe bó lè mí fi mẹ́kì ẹ̀ yìí àà <laughs> ọlọ́rin tó bá lóun wà ní pàdé. àjálìnà lẹ́rùn rẹ̀ fi hàn àmànà iṣẹ́ olè máa nùrí dè. ọlọ́run náà mú wá ní kanjú fẹ́ni tó ń bá fẹ́ mọ̀ ọmọ ṣe ti ẹ̀bẹ́ fún. fún májálìnà lẹ́rùn jahannama yẹ̀sìn ṣùgbọ́n tó máa kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ pé jahannama ọwọ́ jahannama ló ma wá padà nds ó dẹ̀ ti ní nípa kìràkìtà ohun tó fẹ́ níláyé ọwọ́ rẹ̀ ti bá jahannama yasila madimu mamadihura ìyẹn ni àkàrí tánàbí sallallahu alaihi wasallam níbi tọ́lá ti sọ pé àwọn ènìyàn padà wá wọná wá jẹ ní ibú ẹni àbùkù ẹni yẹpẹrẹ yìí anábi ṣàlẹ̀ fún wa pé àdúnìyà sijinu lil mu'min wa jannatu lil kafir anábi ní ayé ìkèfèrí ti rí gẹ́gẹ́ bí pọ̀ ti jáde jọ́nà àdúnìyà sijinu lil mu'min kèfèrí ti rí ayé àlùjọ́nà lòun wà gbogbo tó bá gbà ló máa fún lẹ́fí máa rí pé kèfèrí ò mọ̀ kankan tá à ń pè ní rìbá kò sí tó kan kèfèrí pẹ̀lú owó èlé kò sí tó kàn pẹ̀lú tẹ́tẹ́ pé haram ni ẹ̀yin lẹ́yìn pè ní haram kò sí tó kàn kèfèrí pẹ̀lú ṣìnà kò sí tó pẹ̀lú pé kí nìkan ọtí Àdúnyá sí jínú lè mú omi àwọn orí pé haram ni. Adúnyà àìsìnjínú lè mú ní. Gbogbo ń tàwà kàkalẹ̀ nínú ẹ̀sìn wa pọ́lọ́wọ́n bá wá pẹ̀lẹ́wọ̀ pẹ̀lẹ́wọ̀ pẹ̀lẹ́wọ̀ yìí. Ìgbádùn ni gbẹdẹmukẹni lọ́dọ̀ títí wọn. Ọlọ́run torí ẹ̀ ayé àlìjánà tí wọ́n nìyí. Àlìyé ìdẹ̀rẹ́ bí ọgbà ẹ̀wọ̀n ló ṣe rí fólùgbàgbò mùsùlùmí tó náà bá fẹ́ wà wòkọ́ ṣe tó fẹ́ ṣe tó hùn asọ̀rà rẹ̀ di kèfèrí nìyẹn wà mọ̀ ní àwọn ọ̀dàlẹ̀ àkírọ́ta wà sàálàá sàáyàá wà hùwà mọ̀ọ̀mìnà ẹwàjá ma wá fi wá sí ká ma wá fi mójútó báwo lọ́run ṣe fẹ́ rí báwo ló ṣe rí wà mọ̀ ní àwọn ọ̀dàlẹ̀ àkírọ́ akọ̀gbọ́dọ̀ mọ̀ pé lè máa tán ìyẹn ò tán ni kí lè rí pé méjèèjì la bùkátà sí ọlọ́run sọ fún anínà alkùránì wípé àwọn kan bẹ ayé nìkan náà wọ́n béèrè wọn béèrè ọ̀run tí wọ́n burú jáì alábìnrin àdẹ́ ẹ̀bẹ̀ náà tẹ́lẹ̀ àkọ́nà tí wọ́n béèrè ọ̀run tán náà tàwọn eléyìí ń tán sán gbogbo ní pé atina fi dúnìyà hasana wa ma lahu fil akhirati min khalaq ọlọ́ni táwọn sán gbogbo ní pé ayé o owó ọlá o bọ́dẹ̀ ni kàá bàbá ikọ̀ nípa ọ̀rọ̀ náà fàmínà náà sì máa ń yẹ kú lù ọba náà àti náà fi dúnìyà wà máa làwọ̀ òfìlẹ̀ àkẹrọ tí mi nà kọ̀lá. ọ̀rọ̀ kan bẹ tó máa sọ pé rọ́bà náà àti náà fi dúnìyà kódà kò sí hasana ń bẹ bàbá fún wa láyé ìdùnnìyà àti tó dábẹ̀ àti tí ò dá sáà fún wa láyé fún wa láyé rọ́bà náà àti náà nínú àwọn ààyè tó jẹ́ ààyè tọ́lọ́run máa ń fi ní ṣe kò ń gẹ gbígbà dùáù ayé nìkan lọ máa tọrọ ń bẹ̀ wọ́n ní àlékún imani wọ́n ní àlìjánà owó Ọlọ́run ní báwọn kan ṣe rí nìyàn. Wa ma lahu fil akhirati min khalaq. Ọlọ́run ní irú wọn yìí kò sí nàṣíbù kan fún wọn lálẹ́kẹ̀yàmà. Wọ́n ti jẹ́. Wa ma lahu fil akhirati min khalaq. Ó ti tó jẹ́ ọ̀sán àti talẹ́ ó ti jẹ́ láàárọ̀. Wa minhum man yaqulu fi tún ní àhásánà táwọn. Wọ́n ní dáadáa tinú ayé yìí. Wọ́n fi lè àkínrà ti hásánà táwọn. Wọ́n ní dáadáa tọ̀run náà. náà. Wọ́n tàwọn kúrò náà. Ṣẹ́rí pé méjèèjì èyí tó fi ń jẹ́ kámọ̀ pa àwọn kan náà wà àwọn náà rùn àwọn ń wá zúdù ló sún wọn débi irú ẹ̀ láwọn mẹ́ta tí gbogbo náà ti mọ̀ tán wọ́n yẹn eléyìí tí wọ́n wá béèrè bá náà bí ṣe ń ṣe jọsìn láàrin wọ́n tẹ́lẹ̀ tọ́padà rí pé ṣe bá àti tó sọ pé wọ́n ní fi òru sùn gbogbo orú ohun báyìí nísìn ìjọsìn ni ṣẹ̀rípà náà bí bẹnu àtẹ́lú tí wọ́n fẹ́ sọ́nà fẹ́ ṣe yẹn decision wọn yẹn bó ti jẹ́ pé ìfẹ́ ẹ̀sìn ni wọ́n ní ìfẹ́ wọn ni wọ́n ní ìsúnmọ́ Ọlọ́run náà fẹ́ fi ṣe lójú ara wọn pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé rárá kò wọlé èmi tẹ́ ni mo páyọ̀ Ọlọ́run bá jù nínú yín mọ̀ ń sùn lóru. àtúmúlẹ̀ bí ìnàkúlítùm kàdá wà kàdá mi jẹ́ kí wọ́n sọ tẹni wọ́n tó wá jáde sún wọ́n tún mọ̀lẹ̀ ìdínà kúlì tún mú kàdá wà kàdá mo mi tẹ́ bẹ̀rù rẹ̀ jù ilọ̀ mo mọ́ mo pa òfin rẹ̀ mọ́ jùlọ. lákínní àsùnmù wà ó fún tìrò. èmi dẹ̀ rí mò ń gbá rẹ̀ mo tún máa náà pàtí mi fi ń gbá rẹ̀. wọ́n sọ́lì wà áríkódò. Mo dẹ̀ máa ń sùn lóru, mo tún máa ń ṣàìsùn. Wọ́n tẹ̀sẹ̀ wẹ́jú nìsáà. Bẹ́ẹ̀ ìsúnmọ́lá ọba mi ò débi pé kí má súnmọ́bìnrin. Fọ́mọ̀rọ̀gíbà ń súnà tí ìfàlẹ̀ ìsàmì ní. Àbájọ́wá ní ẹni tó bá nílànà tèmi bẹ́ẹ̀ mi ṣe ṣe yóò tẹun lọ́rùn òun fẹ́ tún ṣe kó ga jù báyìí lọ kìtàrà. Ara mi kọ́, torí ẹ̀ tó bá lówó àti gbádùn ayé. Wala tansa نصيبك ولا تنسى نصيبك من الدنيا Fọwọ́ àtúwàtò nínú pa sọ fún ẹ pé má jẹ ayé o. Látàǹsà. tansa ń bá fún ẹ nínú ayé jẹ́ má jẹ jẹ. Látàǹsà náà sí ibà kàmí náà dùn ní ya. Mádẹ̀wà tó fi jáyẹ lọ, má wà ní ọ̀nà haram. Ọlọ́ni má gbàgbé ìpín tiẹ̀ láyé àwọn tí wọ́n ń sọ fún kọ́rọ́nà náà jọ kí náà yí pé ah, ahsan kama ahsan Allahu ilayk wọ́n sọ fún náà pé wà látánṣà náà sí ìbáka mínà sí. wà látánṣà náà sí ìbáka mínà dúnìyà. àpilẹ̀mọ̀ ẹ̀ pé ó ṣe wá dolówó. wà á ṣàṣẹ kàmá àṣàṣàn àlọ́hùn ilé yìí. wọ́n tún wọ́n sọ fún ṣọ́bọ́nà ti ṣe dáadáa sí ẹ má fowó ta tẹ́tẹ́ má fowó hùwà bàjẹ́ ó tán ṣùgbọ́n tó bá ní láyé tọ́lọ̀ ń bá fún ẹ kìí ṣe haram á dẹ̀ máa fún wájú ra wa lọ ṣùgbọ́n sọ́ọ̀sì wo ni wọ́n ti ní tiẹ̀ ṣe halali ni ìyẹn ni tó gbọ́dọ̀ mójútó tí ò wọ́n mẹ́ni ọ̀rọ̀ dẹ̀lẹ̀ ha. wa sàáyàhá ó ha, ń ha. ha gbìyànjú ó ń ṣiṣẹ́ tọ̀sán tòru wàhúwà mú òmìnà ọlọ́run ohun tó lè fi ríṣẹ́ yẹn ṣe tọ́lọ́ fi máa jẹ́ kó ṣe kò ń gẹ̀. wọ́n mú mìnú fáwọlá ìjákà na sáàyùkún máa ń ṣe kó rọ́. fáwọlá máa ṣe kó rọ́. torí pé kí lè kọ́lọ̀ tó sọ pé wa huwa mu'min náà máa ń ṣiṣẹ́ ọ̀run nínú èròǹgbà rẹ̀ ó náà máa ṣàwọn oríṣiríṣi iṣẹ́ tó jẹ́ àwọn iṣẹ́ tí wọ́n yìn ní pé tí yàn bá ṣe nínú àwọn iṣẹ́ ọmọ àlìjánà ni ó kọ́ mọ́sálásí kò dẹ̀ kírun kò ṣe Islam ó dẹ̀ ná millions sẹ́sìn ó ràn àwọn ọmọ òrukàn lọ́wọ́ ó ṣe dáadáa sáwọn opó ó ràn àwọn lọ sí hajj oríṣiríṣi àwọn ni wọ́n ná tó fi ṣe dáadáa lákìn ibi tọ́rọ̀ rẹ̀ kù sí pé lẹ́yìn mọ̀mìnì

فأولئك كان فأولئك كان سعيهم مشكورا Ọlọ́run náà rẹ̀ léyàn léyàn pé sáàyò wọn, ìgbòkègbodò wọn láyé. Ọláìjá káàna sàáyò hàn máa ṣe kó rọ́. Gbogbo owó wọn tí wọ́n ná gbogbo wàhálà àwọn kan tí wọ́n gbàrò ní wípé man bana lillahi baytan bana Allahu lahu man bana lillahi masjidan bana Allahu lahu baytan fil janna wọ́n ní ọlọ́run sọ pé ẹni tó bá ti fi lè anábìnrin tó bá kọ́ mọ́sálásí fọ́lọ́run tẹ́ ṣe wà sí bẹ́ẹ̀ fún tó yẹ pé torí ẹ̀ ló ṣe náwó ribiribi sí masalasi tí ó dẹ̀ Islam ẹ fi kún fún pé tọ́lọ̀ tún wá kẹrù èèyàn bẹ́ẹ̀. wọ́n wà mú mi náà. ó bá béèrè lọ́wọ́ ipé àgbogbo ah, so ṣé òun náà lẹ́tọ̀ọ́ sí àà nǹkan kan ṣe lọ́kọ̀ kò kẹ́ ṣe kí nìkan náà tẹ́ bá ti ṣe ẹ̀ ti lẹ́tọ̀ọ́ sí ọlọ́run kí nìkan náà toró tó lè fi kọ́mọ́tíláṣí wà ẹkàn sign in àkíyàn máa sign in tẹbàdẹ̀ ti sign in ẹ̀ ní sign out tomorrow <laughs> tẹbà ti sign in sí Islam má tún ṣe rí dàmá ẹkàn sign in pé ẹ̀nà ti di mùsùlùmí wàhúwà mú mi náà ẹ̀dá ti wà sí fáwọn tí ò tí máa ṣe Islam pé ẹ̀sẹ̀ àwọn gbogbo ìdàmú dàbò wọn láyé ohun tọ́lọ̀ wọn bá máa kọmpẹ́tẹ̀tì wọn lórí rẹ̀ láti láìkẹ́ lẹ́bí iná ìṣìṣàrọ̀ wù ní àyà àtàtù ní àbílẹ̀ àkírọ̀ ọlọ́run àwọn ènìyàn gbà táwọn wà láyé wọ́n fayé ra ọ̀run ká láìkẹ́ lẹ́bí iná ìṣìṣàrọ̀ wù ní àyà àtàtù ní àbílẹ̀ àkírọ̀

àyè tá a ti ń ṣiṣẹ́ ni Adúnyà dàrú ní àmàlì. Ní àti máa ń ṣiṣẹ́ ní mítà wáyé. Wal akhiratu dàrú lè jàzá. Wọ́n ni alkiyama ni ومن لم يعمل هنا ومن هنا ní ẹni ń bí, á kàbámọ̀ lọ́hùn yẹn. Ká ṣiṣẹ́ ń kí ni iṣẹ́ náà tàbẹ́ ṣe ìjọsìn iṣẹ́ tọ̀hún ìbílẹ̀ yẹn ti máa ń ṣe kalẹ̀ bẹ́yàn bá ti ṣe kalẹ̀ láti bí tó wá pé tó fẹ́ jẹ tó fẹ́ mọ̀ nìkan iṣẹ́ tó ń ṣe àṣìlágùn ó ṣẹ̀sìn tó jẹ́ṣẹ́ tí wà lọ dé bá lọ́hun

àwa ń ṣẹ̀fẹ̀ àwa ń ṣàwàdà rárá o àbáfòsókà wá ń rẹ́ni rárá o àbáwá ń ṣẹ̀sìn wa lọ́wọ́ lábá kíjó mọ́lẹ̀ lábẹ̀rẹ̀ díjó èrò kò tí yẹ wà ọlọ́ni ẹni tó bá mú ẹ̀sìn. alẹ́mìnà tọ́kọ̀dù dínà húnmúláwọ́ wà láìbá. tó sọ́dẹ̀ eré sọ́dẹ̀ fi ó sọ́dá wàdà. wà gọ́rọ̀ ti húnmúlẹ̀ tuntun ni a. ilé ayé wá kẹtàn jẹba pé áfùrọ̀ gbogbo ta nídìí náà láàárín. Fàdọ́gà tí mú mú ní àyàtò dúníyà. Ilé ayé wa kẹ́tàn jẹba wọn. Fàlìyà ọmọ náà ń sáhùn kàmá nà sú lè kọ́ àyà omi hìmú hádá. Lọ́jọ́ ìgbẹ̀rẹ̀ kí á mọ̀ wọn máa sọ fún ọpẹ́ iná jẹ́ ní ìpàtì lónìí. Kàmá nà sú lè kọ́ àyà omi hìmú hádá. Báwọn náà ṣe pẹ̀sìn ọlọ́run ìgbà tí wọ́n fi wà láyé tí wọ́n bá ti ń káyà alkùránù fún wọn àbí hadith ni wọ́n kà fún wọn ni yajhadun wọ́n máa ń takò ní. qala sallallahu alayhi wa kí n kó rere mìíràn kíra mi kó rere o. alhamdulillah. ọba tó fi wá ṣe kò ń gẹ̀ẹ́sù islam wallahi ìfàlákò ọlọ́run tó jájẹ́ mùsùlùmí ó rere láṣẹ́ o kò sí nǹkan kan láyé tó níyì tó nítumọ̀ tó tẹ́sìn ọlọ́run àbá tó wá tí ń ṣẹ̀sìn islam yìí alhamdulillah gbogbo tó kù láyé gbogbo ẹni títàn máa dé bá eléyìí nìkan ọṣù ló ṣe mú dání lọ síbi tá à ń lọ yẹn ètò ṣe mú dání lọ rí ẹ̀sùn tó ṣe proud kí a máa sọ pé mùsùlùmí ni mí ah, muslim kí náà rí ẹ lórí nǹkan tó ń ṣe ó wà nínú alkùránì mi ó wà nínú hadithu mi gbogbo nǹkan wá tàà ṣe pátá lálẹ̀ rí àmì ẹ̀rí ká máa fi hàn àwọn èèyàn pé wá ṣe máa bọ̀ wá ṣe ọ̀ lè máa bèèrè lọ́wọ́ pé ń gbẹ̀lẹ̀ tí rí ogun tẹ́ dáàrẹ̀ fún ara yín tẹ́ fọpọlọ yín mu ẹwà ọdún tọ́lọ́run ti gbé ayé kalẹ̀ táyé ti ń jẹ ayé gbogbo wà lá máa rán wa létí nínú ẹ̀rí pé ẹ̀sìn tí gbogbo àwọn Adam àtìgbà náà ní alẹ́ ìsọ́látọ̀ sọ́nà àtìgbà náà ní Islam ti bẹ̀rẹ̀ ṣe ti yé wa so látìgbà náà títí dò ní dọ̀la gbogbo ìran ẹ̀sìn tó kù láyé la lè trace ìtàn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tó dẹ̀ náà tí wọ́n nẹ́mù wọ́n láwọn orúkọ yẹn àwọn orúkọ yẹn wá látọ̀dọ̀ Ọlọ́run ó ní àwọn tí wọ́n jẹ́ iníṣẹ́tọ̀ fún ó ní fáńdà gbogbo ẹ̀ ló ní ta ló fàndélé ta ló dalẹ̀ ta ni amma islam falahu mumayyizatuhu wa huwa min Allah subhanahu wa ta'ala wa huwa dinu lil anbiya wal mursalin ẹ̀sìn islam lẹ̀sìn àwọn ànábì ọlọ́run ó dẹ̀ lẹ̀sìn kan tó wá látọ̀dọ̀ ọlọ́run ẹjá gbọ́ oríire táà mùsùlùmí ṣe kátùmá ká fún wa ká lè mọ̀ wípé alìkìyàmọ̀ ń bẹ o ibi táà ṣe ń lọ́wọ́ o ibi ìta adé ìyá kan ìyá ń bí ní o bá a ṣe yà nínú oyún ìyá wa táà fi bẹ̀ ṣọ̀nà táà gbàdáyé bẹ́ẹ̀ náà la ṣe yà láyé ń bí táà fi bẹ̀ ṣe ọ̀nà táà máa gbàdé nínú sàárè

yukhalifukum fiha. Ọlọ́run fi ń rọ́pù àwọn kan ni, àwọn kan ti wá wọn ti lọ túnfẹ̀ náà rọ́pù wọn. Fayanzuru. Ó túnbọ̀ wá fọ ọkọ̀ replace àwọn náà. Fayanzuru kayfa ta'malun. Lẹ́yìn ṣe ń wọ sí ìtẹ́pà àwọn kan ti wá wọn ti lọ. Mùsàkàlífúkùn. Ẹ̀nà àwọn mẹ́tún ti dẹ́ tún ti gbé àkóso bẹ́ẹ̀ ṣe ń ṣe lé wọn lọ́wọ́ àwọn náà ń bọ̀ wá fáwọn kan tó bá tún yá bọ́lọ̀ ṣe ṣètò ayé náà nìyẹn. Inna Allah ta'ala mú ṣe khalifukum Àwọn fi ṣe léyìn fún wa bẹ́ẹ̀. Fayanzuru kayfa ta'malun náà. Ó bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ ṣe fẹ́ àwọn tí wọ́n wáyé tí wọ́n rí nǹkan kó jọ ṣùgbọ́n tí wọ́n ti wà nínú kòtò lónìí bóyá àyè tó wà sí fún yín. Ẹni tó ṣe dáadáa dáadáa nínú wọn bó ṣe rí dáadáa ṣe tó rúkọ̀ parẹ́ bó yá àti tẹ̀múwà kẹyìn fata àmàlú ooo. nu wọn tó ṣe tí ò da táyé ń sọ̀rọ̀ wọn láìdá lónìí bóyá ẹ̀ tilẹ̀ díwà sí mú. Báyọ̀ ń bóòrùn kẹyìn fata àmàlú Alábìnrin ń tọ́lọ̀ fẹ́ wò oníbákanáà ẹbẹ̀rọ àwọn tẹ́ ń wò yìí o Fàtẹ́bù dúnìyà wà tàkùn ní sáà. Tó bá ti mọ́ kí omi ní tún yẹn. Tó bàbá wa lọ. Ẹ bẹ̀rù àwọn tí mo náwọ́ sí yẹn náà. Tó yẹ ń ṣá. A nìkan ṣáà ti ń bèèrè láàrin ẹgbẹ́ àwọn owó ní àdìmọ̀ wọn. Wàtẹ̀kùn dúnìyà, wàtẹ̀kùn nìsá. Alábìnrin ẹ̀bẹ̀rù ayé ẹ̀dẹ̀bẹ̀rù àwọn ọ̀yá wa yìí náà. Wàtẹ̀kùn dúnìyà, wàtẹ̀kùn nìsá. A bá kó sí agbo tí wọn náà, <laughs> tí a bá bọ́ sínú agbami wọn, ìyẹn lè bẹ̀rẹ̀ kó má bẹ̀ padà. Obìnrin. Ah. ìmọ̀ ni wọ́n bá ṣe jókòó yẹn o ìmọ̀ ni lọ́lọ́run fi sí àmì ilé ìrọ̀ o gbogbo wàhálà táwọn èèyàn fẹ́ para wọn torí ẹ̀ láyé yìí tó tán torí obìnrin ṣe ní òkiri àbí gbogbo wàhálà táwọn èèyàn fẹ́ torí ẹ̀ para wọn láyé yìí táwọn èèyàn torí obìnrin ṣe ní ẹ̀ náà ó kún pàpọ̀ gbogbo wọ́kùnrin ṣe ń ṣiṣẹ́ Fàtẹ́bú dùnìyà wàtàkùn níza. Ọlọ́wà ní ẹbẹ̀rù wọn ọlọ́wọ̀n ẹbẹ̀rù ayé ẹdẹ̀bẹ̀rù àwọn obìnrin yìí. Nàmà dúnìyà bàláhùn. Torípa ayé àdánwò ayé àdánwò ni ó tí àwọn bá ti ẹbẹ̀rù obìnrin obìnrin tí wọ́n ti lọ ni. ti ètè wọn. Pátákó dúnìyà wà tákó nìsá. Àwọn tó máa ń báláǹsì nínú wọn tó máa ń dùn bálò nínú náà ní tọ́lọ̀ ń bá ní kó gbẹ́sì yé torí ẹ̀wọ̀ brọ́dà wọ brọ́dà tó fẹ́ márì má wo yòrò yòrò ara obìnrin fẹ́ o. Ẹ̀sìn ẹni kò wò ẹ̀sìn ẹni wàá fi gbádùn ẹ̀wà ilá ojú bo. إنما الدنيا بلاء لم يكن فيها ثبوت إنما الدنيا كبيت نسجت لعنكبوت إنما الدنيا بلاء ليس فيها ثبوت Lámi ẹ̀kún fi àṣòbó tó ń. Kò sí nǹkan náà. Nà máa dùn ní àkàbé yìí tí ń. Láyé tẹ̀ ń wẹ̀ ẹ́dà gẹ́gẹ́ bí ilé kan. Nàṣàjá tí wo lè àǹkàbó tó. Nàṣàjá tí wo lè àǹkàbó tó. Ẹ náà rí ilé tí àwọn sádà máa ń wuni ilé tálàtà kò kọ́. Ẹ wo wọ́n bó ṣe ń adẹ̀ ń adẹ̀ dìsáyẹ̀ oríṣiríṣi ẹwọ́ bó ṣe rí iná máa dùn ní àkàbẹ̀ tí ọba ní bí láyé ṣe rí nìyẹn nàṣàjá tí ó ní àkàbùtù tẹ bá débi tálàtàkùn ti kọ́ lébà ẹ̀ẹ́dẹ̀ máa kọ̀mẹ́ndì ẹ̀fọ́ jẹ̀ pé Mọ́ṣálá, ẹwà gbọ́lọ̀ tó bí lára. أيها الطالب كنت ولا عمري عن قريب كل من فيها يموت كل من فيها يموت ولقد يكفيك منها أيها الطالب كنت ọmọ ìyá mi tá a jọ wà láyé yìí

gbogbo èèyàn kọ́ lọ́lọ́ ǹkọ́ mọ́. wàlà àmúrí à ń kọrí bí. gbogbo èèyàn kọ́ lọ́lọ́ ǹkọ́ lé mọ́. wàlà àmúrí à ń kọrí bí. ẹlòmí àpàdà máa lọ sínú ebútú wọ́la àmúrí àǹkọ̀rì bí i wọ́n tó tí ń gbẹ́ni tó bẹ̀rún fìlàtí tó dẹ̀ ń rówó lẹ́sàn tó jẹ gbèsè tó ṣàwà ta pípé èmi náà fẹ́ di láàrín mi lè sí kọ́kọ́rọ́ kú wọ́la àmúrí àǹkọ̀rì bí i ó fẹ́ yá kò ní pẹ́ mọ́ kúlò máa ń a ń gbáwájú ara wa ní àwọn kan lọ àwọn kan à ń ṣe lédè wọn òkun sunkú òkú akáṣọlérí sunkú ara wọn àwọn àwọn gbọmọ lójúngbà ti kan ni wá kúnjẹ ní àbúsùfíàn ló kú yà mashallah ọlọ́wọ́ ó dẹ̀ ṣe dáadáa láyé Allahumma kúrò Ọ̀kọ̀ọ́lẹ̀ sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ lè ṣe bọ́jí máa túnfọ́ tí wá náà jọ kan nìyẹn. Law kanati dunya ta'dilu 'inda Allahi jinaha ba'udatin. Arábìnrin ká ní pélé ayé ó bá sẹ́wọ̀n lọ́dọ̀. Ta'dilu 'inda Allahi jinaha. Ká ní pé Ẹ̀bẹ̀rí ìbá máa rí nǹkankan tẹ́sì nínú ayé, ká ní pé ayé bá ní válù tó yẹ ẹ̀fán. Kèfèrí kò ní rí nǹkankan, kò ní rí nǹkankan nínú ayé, ọlọ́run ọba ò válù ayé. Ayé ò jẹ́ nǹkankan lọ́dọ̀ ọlọ́run. Nǹkan yẹpẹrẹ láyé jẹ́ lọ́dọ̀ ọlọ́run. Tẹ̀ká ní kó bá jẹ́ nǹkan tó ni, kò ní fún àwọn ọ̀tá rẹ̀ nínú ẹ̀ torí kò válù ayé ló ṣe tẹ́ ayé lẹ̀ pé everybody ló ní access sí everybody ló ní access sí ẹ̀nà pé wọn tó bá yẹ pé ibi tí general lè ti rìn kọjá dúró ń bẹ̀ èyàn ní láti máa wá nǹkan kan demarcate ẹ̀ but ibi tó bá yẹ pa ṣe special fáwọn èèyàn kan àwọn VIP àwọn ló gbọ́dọ̀ débì kò ń ṣe bí tánì kọ́kọ́ lè máa bọ̀ gírígírí kó sọ pé mínà lè débẹ̀ tọ́lọ́run válù ayé anábìní kálọ́lọ́run válù ayé ni mẹ́sàkọ́ ṣùgbọ́n kí á mọ̀lọ́lọ́ ń fàálù kèfèrí Inna Allaha yu'ti dunya man yuhibbu wa man yuhibbu. Ànábì wa ní ṣẹwà rí Inna Allaha yu'ti dunya man yuhibbu wa man yuhibbu. Ọlọ́run a máa fún ẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́ láyé. Wala illa man ahabba. Wala yu'ti al-imana illa man ahabba. Kò wá ní fẹ́ nìkan ní imani àfẹ́wọn tó fẹ́ràn dénúdénú tún pátápátá àwọn ẹni tí ẹ̀ nìkan ló máa fún ní imani ṣùgbọ́n owó máa gọ̀ Inna lillahi wa ibadahu futana نظروا فيها فلما علموا أنها ليست لحي وطنا أنها a. لحي وطنا ní atọ na jẹ́ ìgbàgbé ọ̀run torí pọ́pọ̀lọpọ̀ àwọn ti tó fi kàn ẹlẹ́ha mìíràn já ẹlẹ́ha já pìtìpìtì pé àwọn náà wà náà yíò kẹ máa lọ́dọ̀ pàwọn ẹlẹ́ha ilé

tabarruj táwọn àfá kan bá fún ní bákọ̀ fi ń rò pé bóyá tí àwọn tó burú ń bẹ̀ àwọn òṣáàṣíjú àìsíjú kọ́ ni pé játa <laughs> torí pé kí ní èmi ọmọ tó rọ́lù àwọn èèyàn ní ìsìn ha ti ha ti ha kan ni ẹnìkan wá náà ló dẹ̀ kìíní ṣe báyìí

ló fi fàá tó jẹ́ kó wà kọ́rin náà fi ìbòyò ìtìkún ní ẹnújọ mọ́ òfin ṣe kàn pọ́sí ìbẹ́yìn tó ti pé bí ẹnújọ mọ́ ṣe lọ́lá tó yẹn ọlọ́run ní kìí ṣọ̀rọ̀ ọ̀fẹ́yìn lẹ́yìn òfin ní ìdíkẹ́ ẹ̀jẹ̀ kọ́mọ̀ pàápàá tó kínu torí gbogbo tó lè máa gbé yín síta tó lè máa gbé síta tó máa máa sọ ẹni bí ọkùnrin ọlọ́run bá ó dènà ẹ̀ fún àwọn ẹni eré tànà wá ròyìn bí ayé ṣe rí. Inna lillahi ìbádáun fútọ́nà. Ọlọ́pàá ní àwọn ẹrú kan tí wọ́n gbọ́nú gbọ́n lẹ́yìn tó ní wọ́n pé dáadáa kọ́lọ̀ Sárakú dúníà wà kọ́ Wàkọ́ fún ní fìtànà. Wàkọ́ fún ní fìtànà. Ọ bẹ̀rù fìtínà ayé. Wàkọ́ fún fìtànà. Àwọn kan nílẹ̀ Yorùbá yìí bí ọdún mélòó kan sẹ́yìn. Wọ́n wọ́ ọ́sọ̀fà sẹ́ndì lásán wọ̀n tí ìdábújá lókè lọ́wọ́n. Ọ́sọ̀fà sẹ́ndì lásán ní stéètì ni wọ́n dé o nílẹ̀ Yorùbá yìí náà náà ẹni wá ẹ̀hàn. Wọ́n débẹ̀ pẹ̀lú rúgbọ̀n, wọ́n débẹ̀ pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn, wọ́n débẹ̀ pẹ̀lú ṣòkòtò tó ṣe súnà. Wọ́n ti lo kílẹ̀ sí pé tẹ̀ náà kan tán báyìí wọ́n ti wọnú ayé àwọn náà ti ọ ti darapọ̀ iná lílá ṣe fòtọ̀ náà fún dárúkọ ẹni náà tó fi máa náà fẹ́ sùn fún defamation of character lárọkọ̀ dúníyà wà fún olífi tó bá ti súnmọ́ bẹ̀ báyìí yọ gan ni ẹgbẹ́ ọmọ gbọ́ tó fẹ́ dá ó ti lọ tó bá ti súnmọ́ bẹ̀ báyìí ó ti lọ kí lọ fásọ́pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn ṣe máa ń jókòó jẹ́ tọ́kọ̀ máa ń ṣàdúrà fáwọn ìjọba ọdẹ̀ máa fi bá ránṣẹ́ wọn torí pé ọdẹ̀ mọ̀ pé táwọn bá ti rárí dọ́dọ̀ báyìí ayé nǹkan ti ṣe wà sí ènìyàn o. ìnàlélá yìí ìbádán fòtọ̀ náà ooo. ẹni tó wá lọ́pọ̀ tí ìtàdí súnmọ́ ló fi máa sáábà ní àwọn ènìyàn lára gan-an láti ródòdó sọ torí pé ohun tó fẹ́ sọ ohun tó ti fi ha ẹlẹ́nu kò ní jẹ́ o lè náà tí lè máa bá wọn sọ tí wọ́n ń sọ yìí náà ẹ̀rẹ́kọ́ àṣírí tún nìyẹn inna lillahi ìbádán fúntọ̀ náà tàrọkùn tún ní àwọn kọ́ọ̀fù lè fi tànà ọlọ́ọ̀bá ni wọ́n fi ayé lẹ̀ nazaru fiha falamma alimu àwọn ẹni rẹ̀ tànà wọ́n wo ayé tàtẹ̀ wá wọ́n ah. rí pé hajj èyàn tó jẹ́ àbí hajj èèyàn ọmọdúnwàdí Ọ níbi gẹ́gẹ́ níbi gẹ́gẹ́ bí tó fẹ́ sọ Ah, gbogbo tó bá gbà la máa fún. Jàlúra ló jẹta wọ́n tẹ́kọ̀dú rẹ̀. Ọ wá mú kankan. Jàlúra ló jẹta wọ́n tẹ́kọ̀dú. Wọ́n tá ní wọ́n mú èyí tí wọ́n wá sọ di lújà. Jàlúhà ló jẹta ọ̀hún. Wọ́n wá sọ nǹkan yìí ní tọ́ ma máa fi ṣàkọmọ̀ náà ara wọn. Wọ́n dákọ́dù oòrùn. Dáàbòbò ara wọn. Fọ́lì àìmáàlì tí náà sún fún náà. Ìtọ́kàbò sọ́lì àìmáàlì tí náà sún fún náà. Àwọn jẹ́rẹ́ wọ́n wá sọ di ọkọ̀ táwọn sáàjẹ́ kí jìnà sẹ́ṣẹ̀ jẹ́ kí jìnà sí wà bàjẹ́ wọ́láhì bí wọ́n bá fẹ́ rí àlùjànnà ọlọ́run bá wọ̀ ní rọrùn tíyàn fẹ́ kọ́kọ́ wọ́ná kó tó wọ́ tí a bá fẹ́ rí àlùjànnà ọlọ́run bá wọ̀ ní rọrùn tíyàn máa mójú tó lẹ̀ sí ẹun mo kí kó o ẹ̀yẹ́ ní òròyìn kò tí ìdẹ̀bù kò tí ni àwọn ah, ọmọ ṣe o ẹ má jẹ́ wà disappointed o wọ́n ti announce àti kánú pépà ṣé kí n ṣọ̀nà tó ti dọ̀dà sí tọ́tí commission ẹjọ́ ẹjọ́ kí mọ bó ṣe ń lọ ẹjá mi sí sákúlà sí ìdíbẹ̀ ọ̀dọ̀ ẹjẹ́ kí ọ̀dọ̀ ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ wà ní ìlàrò ní ṣe mọ̀ tó yọ́rọ̀ bẹ́ẹ̀ yẹn ọlọ́njọ́ ìdídélẹ̀ ẹ̀mí mú kí kó ríire o ṣe rí bẹ́ẹ̀ ṣe wà ń bí tẹ́ẹ̀dẹ̀fẹ̀ sí ilẹ̀ yìí wọ́láhì oríire ni fún oríire ni rí tí ti ti àwọn nínú ayé ohun tó rọrùn láti sáré jùlẹ̀ jùlẹ̀ sí nínú tó rọrùn láti sáré drop ẹ̀sìn ní tọ́lọ̀n bá wá kẹ́yàn tí àwọn ará admission tí ó ju ẹ̀sìn ilẹ̀ àwọ̀lá ni mú kí n kó oríire náà fórí ibú kẹ́yàn oríire orientation camp ibẹ̀ ni ó ti lù sí fẹjínítì ẹ̀ ẹlòmí ò mú tírí èmi gbọ́ngbà tí mi wà ní káàpù lọ́dún náà ni kò mú tírí ìgbà tó débẹ̀ yẹn kó ẹ tó zírù kan yẹn rí ẹ̀nà pé lọ́pọ̀lọpọ̀ àwọn káàpù yẹn ọ̀nà máa ní màmí ẹ̀sìnwọ́n àwọn market ẹ̀hẹ́n tó bá ti di ọwọ́ ọkùnrin gbogbo àwọn activities yẹn ti lọ kóníkàlùkù lọ dé láàtàrí àyà wá rọ́ lọ́bẹ̀ bíbà ibẹ̀ ni wọ́n ti sọ pé brọ́dà kan mú tírí ibẹ̀ ẹni ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí mú gbára kó tó wá kúrò mẹ́ láàrin ọ̀sẹ̀ mẹ́ta péré yẹn kai òun náà ti wá expert àwọn tó kù ẹ́ sọ pé hánfà ah, sáwọn dẹ̀ wà ní skúl ó dẹ̀ máa ń kírun ó dẹ̀ ṣe kíní kan ìgbà tó padà kan fáwọn fún ọ pé ibi tó ń ti máa kọ́kọ́ tèsì ọtí nì bẹ́ẹ̀ náà rẹ̀ kẹ́lẹ̀ mí mọ́ pẹ̀lú ìṣìná ibẹ̀ náà ti gba kí ní tẹ́lẹ̀ mí kó lárẹ̀ tó manage tó fi graduate àwùjọ àwùjọ máa ń corrupt èèyàn púpọ̀ ẹlẹ́mìnà bó ṣe wọ́n náà gbà yìí ó pé lẹ́sìn ìgbà tó wọlé ó débi sábà ló bá rí ah, ló bá rọra fi jáàbù kọ kan tó bá ń lọ l'ẹ́nì kan ló dẹ̀ ń wọ àwọn pírẹ̀ntì ẹrù pọ̀ mọ́ àwọn sì wà ń bẹ̀ ọmọ kó ti cross border tó bá tẹ̀ jẹ́ orílẹ̀-èdè kí ní ló bá ti ẹ̀lọ àbá ti ẹ̀kí kí lórúkọ Burkina Faso president wọ̀nyí tó bá pé ọ̀dọ̀ táórì ló bá ti ẹ̀lọ àbá bọ́dà <laughs> bí tí wọ́n cross ẹ̀ sí ó sì ṣì dá díẹ̀ ṣùgbọ́n orílẹ̀-èdè kí náà ti ń pè ló lọ tẹ́mi ò fẹ́ dá torí díẹ̀ yà in brothers and sisters mọ́ kí yí pẹ́ kó rere o bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ẹ̀tayé yìí ṣẹ́rí gbogbo òwe tẹ́ ń ká nǹkankan yìí ayé náà ló wúlò fún ọ o ayé tó wúlò fún náà níbi tá àtijọ́ ń kà tá àtijọ́ ń gbà wí ẹ̀rí tá ń gba gbogbo ẹ̀ tá ń ṣe business tá ń kọ́ oríṣiríṣi káàkiri akọ́ ilé akọ́tọ̀ ọ̀hún a ní property ilé tó báyìí ayé ni gbogbo ẹ mọ̀ ayé láti ń ta tẹ́ǹtì láti ń kíra wa kó ayẹyẹ kú náwó ìkún tó wúlò fún náà láti ń lò fún yìí kákan bá kọjá ẹnu àlá ni ṣẹ́rí ń tẹ́ máa lò lọ́hùn gbogbo tó bá gbà ní ọgbọ́dọ̀ fún àfi kí n débẹ̀ o. dùnìyàkà dùnìyàkà látẹ̀lẹ̀ àbìhá àbàdàn. tó gbọ́dọ̀ wà lẹ́ẹ̀mí mi àti ẹ̀yìn àfi kí n débẹ̀ pẹ̀lú ògùn ọlọ gbogbo tó fẹ́ gbé mi dé láàrín jọ́nà yẹn àfi kí n ṣe. dùnìyàkà dùnìyàkà. gbogbo tí ilé ayé Dúníyàkà, dúníyàkà. Ó jẹ́ káwọn èèyàn kan náà wá dìsá ayé fún ẹ̀táyé wá ń wù ẹ báyìí. Dúníyàkà, dúníyàkà. Ọ̀yá ìtọ́mátọ́ ló ń wù ẹ. Láàtẹ̀lá bí i àbàdà ọ̀hún. Ọ̀pọ̀tínítì tó ní láyé má fi ṣeré o. Ìdìlẹ̀gọ́dí yóò là máa yẹ̀lẹ̀ òbí dúníyà. Òpònú èèyàn lẹni táyé rẹ̀ mo gbàgbé ọ̀run. Ìdìlẹ̀gọ́dí yóò là máa yẹ̀lẹ̀ òbí dúníyà. Bàbá sọ pé ta lọ dẹ̀.

ẹ̀sìn ní ni ní ni lèrè tí a máa jẹ anábì ìròyìn àlìjọ́nà fún wa káàbà fi mọ̀ pílé ayé pàntí ni sallallahu alaihi wasallam nígbà tó ròyìn àlìjọ́nà fún wa wọ́jẹ́ káàmù fi ṣẹ́rí ọgbà àlìjẹ́nà yìí. Masalul jannati allati wu'ida al-muttaqun. ìtọ́lá àwọn bá rò ìlélé yẹn. Fiha anharun min ma'in ghayri asin. ìtọ́lá àwọn bá fi rò yìí. Wa anharun min labanin lam yataghayyaru ta'muhu. وانهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وزقوا ماء حميما فقطع أمعاهم أعوذ بالله من ذلك ونسأل الله لجنة. آمين أولا أتروا الجنة مثل الجنة التي وعد المتقون أكوى الجنة إليه تاكبت كالفوا ولقايا الله فيها نهار من ماء غير عاسن Ọlá ní àwọn akérèmọdò kan bẹ́ẹ̀bẹ̀ tí ẹ pé yà máa lọ bu àwọn omi bẹ̀rẹ̀. Máa ń gẹ̀rẹ̀ ààsìn ni. Àwọn omi tó tó dẹ̀jẹ́ tó pé kò ní panilára tó clean tó pure. wọ́n ní àrùn mi lábà ní lámìyàtọ̀ bọ́ yàrú tọrin mọ̀gúnrò. kọ́dà àwọn tó tún mi lábà ní. Àwọn akẹ́rẹ̀mọ̀dù kan tún máa ṣọ́ ń bẹ̀ sí ẹ kí ló wà nínú rẹ̀. Lámìyàtà kan jẹ́ ọ̀rọ̀ tọ́rìmọ̀ hún. Lábàn. Lábàn. Àwọn míìk. Míìkì a máa ṣọ́ ń lẹ̀lẹ̀. Lámìyàtà. Kí tàǹjá agolomíkì tàǹjá gíní ìgbàwọn eléyàn kọ́ yìí tó ń ṣàn níbi tó surplus dé èmi ọmọ olówó kan tó fẹ́ lòun lówó nìsìn káwà lọ́sọ́dẹ̀ kó wá ní ká máa mú raw milk ó ń ṣènáwó ọwá gbé storage kan sẹ́gbẹ́ kan bí raw milk rẹ̀ ṣùgbọ́n kódà àwọn olówó pàápàá tó bá ń ṣe náwó ọ̀nà máa wà kẹ́ẹ̀bù ó tó máa ń wojú wọn tó máa fa àwọn ìyànsẹ́ ìnànà pé ah, àgbọ̀n ilé àgbọ̀n ilé ó tó máa fi káàdì wọlé káwọn kó ní yourself owó tó níṣò ti bọ́ gbogbo àtàlógún sí ti tánjọ́ kan fẹ́ bọ́ wájọ́ kan Àfẹ́lẹ́lẹ́jẹ́lẹ́tí lẹ́tí ìwò ìdálé mo takú. Ṣùgbọ́n àwọn bá sọ fún wa wípé. Wà ní àárún mi lábá ní lámì àtàgọ́ yẹrù ni àwọn odò tó rọra ń ṣàn. Mi lábà ní. Ọlá ń pè ní àdìhárùn, ó ní kápá kó Ṣùgbọ́n pè ní tó pé omi tó dùn ún bù lómi akérèmọdù tó bá ti di búdò tí àwọn tí ó lè gbéni ló ṣe ni léṣe tó ọlọ́run ṣe ní tó wà tó rọrùn láti kókó débẹ̀ tó rọrùn láti kókó. àárọ̀ mi làbà ní lámìyàtọ̀ gọ́yà ọ̀ pàmò hó. ọlọ́run ní kò dẹ̀ ní change taste míìkì yẹn náà lẹ́mọ máa mú ní. wà ní àárọ̀ mi ló bẹ́ẹ̀ di kọ́. lẹ́gbàdí lè ṣàrìn bí. wọ́n tó dùn tẹ́ bá ń mú. àwọn tí wọ́n mutí láyé wọ́n ló korò ṣóòtọ́ ni ta ló mọ̀ kó náwọ́ alhamdulillah kò tẹ́ sọ́mù tí láàrin wa ah bọ́dá yìí máa dáṣì rí ok ó lè já sí pé nígbà ìmọ̀ kan àwọn sọ́bàá náà máa ń sọ experience ọba ànábìnrin tó jí wọ́n rí nígbà tí ò tí sí Islam ọ̀gbẹ́jẹ́ Salman Faris gọ́lọ́kà náà bí wọ́n ṣe máa ṣe pẹ̀lú àwọn kèfèrí nígbà Ghazwatul Khandaq ẹjá gbákòtò báyìí já ṣe báyìí ẹjá ṣe báyìí ta fi wà nínú kúfùrù yẹn ta ma ń bá yín jàǹgbà náà àwọn ta ma ń ṣe fún èrè fi ma ń bà ẹwà já wọ̀ láti wọn díẹ̀ báyìí káwà tí mọ́kòtò síbẹ̀ káwà tí ó dápta kòtò yẹn ká máa sọ pé yẹ máa bọ̀ káànà máa wọn sán ń tọ́ fojú wa rí ń gbà ìmọ̀kan tó ń wà láàrin olómú ìròrí yẹn wá sínú àwọn ẹ̀wọ̀n náà ti kọ̀nfàmù ẹ̀rí pé májọ̀ dìde kan sísà máa dájúbò wọn tó dúdú bá padà sẹ́ndẹ̀ kìtìbà sí sísà lọ ẹ̀kọ́ bá ní ìwọ̀n tó ti mú tírí ونهار من خمر لذة للشاربين Ìgbàìmọ̀kan ni brọ́dà yẹn ò mú máa lọ níṣẹ́ lọ́mù àwọn tí wọ́n mórí ló kòrò.

bin khamri lazati. Wọ́n ta mú láyé ó ti máa ń dùn jù. Mi rí pé tí a bá ti tètè mú tán bó ṣe dùn lẹ́nu kí a tètè lọ jẹ́ fínà àti bí ewúro. Àbí klóòfù kí a lọ jẹ́ lé lórí kó máa lọ ba nǹkan mí jẹ́ rárá. Wà ní من خمر لذة للشاربين ونار من عسل مصفى وأنهار من عسل مصفى الله أعطني بينا أنا كريم أدومين تنبيه من عسل مصفى إتبو لون لون شتي بيوميني أبي تبي وارا ميك أبي تبي أوتي tí kìí pa ní tí kìí dá nílà láàrín. wọ́n ní àrùn mìnà ọrụ musafa. dídí àlásàdé ní ọ́nì oyin tó ń ṣàn ẹgbogbo yìí ṣe wọ́n tó láyé ọlọ́run lòun á bá wa ṣe a máa ṣàn báyìí. mi sọ pé Saudi lówó jù lọ. ṣùgbọ́n wọn bá àsìkò tí mo fi lọ ṣe hajj lọ́dún tí mo lọ ìgbádùn tí mi rírí lórílẹ̀-èdè mígbà tí mo wà ń bí mo rí ń bẹ̀ sọ̀hánà alhaqi kọ̀tàn alhaqi ahaqi ọyọ̀kọ̀lù kódà kó lówó wá ń bí lọ àwọn gan máa ń dé ni mo ti ló ti mo ti ẹ̀sírẹ́ǹsì ẹ̀rí tí mo lọ ń tọ́gbé sáfì ọ̀sẹ̀ níbi sáfì gbà lálejò ṣíkàlọ́wàsì ìjẹ́dẹ́kúnmọ́lọ́ wà lọ máa wàá mú kí ní lọ síbẹ̀ wàá tẹ brọ́bà tó wáyé kò ló fẹ́ mú wàá kàn tẹ́ báyìí kọ́pù akún wàá mú yìí tó fún mama táàrin yí mọ́ grọ́bà táàrin yí mọ́ kaṣú gbogbo àwọn èso yẹn wallahi wọ́n dẹ̀ wá ṣe wọ́n extract ẹ̀ tẹ́ pé direct tí wọ́n fi kí ń ṣe kí ni tí àwọn kí ni powder kí ni tẹ́ padà máa ń

àwọn àgbàrin tàà láìkì náà kó ṣádùn lẹ́nu kó ṣádùn lẹ́nu ló máa ń padà bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àárẹ̀ tí wà lára wọ́n ni ọrọ̀ mi ní àṣálẹ̀ mú sọ fún mọ́ fẹ́ ṣe àkíkọ̀ mọ́ wá ń sọ fún ọmọ ìyàngbà tí àwọn èèyàn ní mú ọmọ ní ojútọ́ fi wo kọ́ máa sógbò náà máa fi kó sógbò àà ah, ìmọ́mù tún náà sógbò náà lọ ṣáà ah, kí ni wá sógbò bá o àwọn èèyàn tún ní mọ̀ kọ́ tún jẹ bẹ̀ta kọ́ mú bẹ̀ta ni torí pé tó ti mọ́ kó wá lára nìyẹn ah, wọ́n mú ìbádẹ̀ ilé ẹ̀ tó wá kéré lẹ́gbẹ̀ta àdìjánà wani àrùn min asalin musaffa kéré mọ́dù tó já sí pé oyin ló ń ṣàn wákàn dé wákàn bẹ̀rẹ̀ wákàn rẹ̀ min asalin musaffa yọ́ ọ̀nì min asalin musaffa àròyìn kan jẹ́ ní ṣájọ́ ajọ́ lónìí tààjú tààfi mògì lẹ́yìn ọdún

ṣúgà báyìí ló ti sẹ́rẹ̀ sálẹ̀ ìyẹn lọ́lọ́ fi ń kílẹ̀ pé kẹ́ ẹmá wà ní àrùn mi ni àzàlẹ̀ mú sọ fà àwọn undiluted honey àrùn mi ni àzàlẹ̀ mú sọ fà ọwọ́ ní tó dẹ̀ ń ṣàn Wàlàhùn fi ha Wàlàhùn fi ha mẹ́rin kò lè sàmàrán ọ̀ọ̀. Ẹjọ́ ìgbádùn mẹ́rin ló wà láyé tó lè tó ìgàn kódà gan pàápàá àwọn tí wọ́n jọ mùtí ayé tò ní ó lò ṣí ọmùtí ni wọ́n àwọn ọmùtí ayé ìgbà kankan ọmùtí tó máa ń pọn títí inú drọ́mù tó fi ń rẹ̀ fún yẹn ni àwọn drọ́mù tó máa fi ń háìsì àwọn drinks nígbà pátí ó ní àwọn ọmùtí ayé ìgbà kan fi ń mùtí kódà tí ànábì sọ̀rọ̀ bá wọn lẹ́nu ẹ̀ tẹ́gbẹ́jọ́ tí àyà ọdí sọ̀kalẹ̀ lẹ́fí máa rí àwọn àlàyé ìgbẹ́jọ́ tọ́lọ̀ àgbàrá ń ṣàn nínú ìlú táwọn èèyàn fi ń bèèrè pé ń bòdò tó ti rọ̀ tágbàrá ṣàn wá bá ń bí táwọn èèyàn àwọn mùsùlùmí ni ọlọ́run ti pọ̀ sí ní haram wọ́n ti yí ìdánú lé wọn ní olóńṣà káàkiri yìí wọ́n dánù nínú ilé oníkálukú wọn wọ́n pọ́n sí lé ní tán máa lọ ń bú táwọn ìtàn bá ti náà Wọ̀nàárún mi ní àṣálì mùsọ̀fà. Aláàbá ní bó ṣe rí nìyẹn. Wọ́n láwọn mú fi ìgbà mi rìn kó lè sàmàrán ti wà mọ́ kí fìrà tó mìíràn bí hẹ́rẹ̀m. Ọlọ́run bá ní àwọn tàwà wí ìta ní wọ́n máa ń lẹ́tọ̀ọ́ sí gbogbo ìpàdé. Àlàó fi ààrín kò lè sàmàrán àti. Kí náà há lóde àti ṣubú náà yàn ń wọn? Lójú pákà lọ ni. Ẹ

ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم tó bá lẹ́tọ̀ sáyé ta sọ yìí aláwọ̀mú fi ní àmì ìròyìn àrìjọ́nà onífẹ́lẹ̀ jannati iná قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت Gbàtọ́lọ̀ ń bá ní kànáà bí rọ ẹ̀rẹ̀ jọ́nà fún wa. Qala Allahu ta'ala. Ọlọ́lọ́wọ́ bá sọ fún wa. A'dadtu li'ibadi. Àkùdé sí ni, ànábìnrin rìpọ́tì tọ́lọ̀ bá sọ. Mo pèsè salihin. Fún àwọn ni àwọn ẹlẹ́hà àtàwọn ọkọ̀ Límbádé sọ́ọ̀lìhìn. Kínú gbàwẹ̀gbàwẹ̀ yìí. Límbádé sọ́ọ̀lìhìn. Ọba ni mo pèsè kalẹ̀ fún wọn náà jẹ́nà. Máa lá àìnà rọ́àt. Máa lá àìnà rọ́àt. Ẹnìkan. Ohun tó jú òrírí. Wà láàá Wàlá àkọ́kọ́rọ̀ alákọ̀ọ́lì bí bá ṣàrí. Ó dáun tọ́lọ fi sínà àlìjánà, ohun tí ò rú wúyẹ́rí lẹ́mí ẹnìkan. Tí yóò rò rí bóun fẹ́ ṣe, àwọn Chinese ṣe ń ṣe oríṣiríṣi nǹkan tó àwọn tí wọ́n ronú débẹ̀ tí wọ́n lè ronú débẹ̀ pọ́n fẹ́ ṣe, ó wà lálìjánà. Allah. nǹkan ló kúnnà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń tán padà ń lò táa ń wò ta fi ń ṣe fàájì láyé yìí àwọn nǹkan tí ẹ pé wọ́n kọ́ nínú hadith wọ́n kọ́ nínú alkùránì náà ni ọ̀pọ̀lọpọ̀ tó fi ń ṣe fàájì fún aláyé tó fi ń dìsá nǹkan fún aláyé kíyàn wà nínú ilé kó máa wo kó máa bá nílé ríta kẹni tó àtànà wà onílé Ànábì ti sọ fún wa pé bọ́lọ́ ṣe dìsán àlìjẹ́nà. Iná fi líjẹ́nà tí gòrò fá oòrùn. Àwọn ẹlẹ́kùn kan àwọn yàrá kan ha mi bá ti ní ha. fi ha mi bá ti ní ha. Ìtàwọn nǹkan mi wà mẹ́jọ pọ́lọ́ òfì a fi máa na pa fẹ́ ṣẹ̀sán purú ẹ̀ láyé. Ànábì nínú lámí bá tí ní ha. Èyàn máa bàtà rẹ̀ rínú ilé ẹ̀. Wà bá tí nù ha mi ò zọ́hìrì ha. Àádẹ́wà ní lílà máa bá nílé ríta. Àádàgá lọ́rùn tààlá límà ní àtọ̀ àtọ̀ àmà. Alábìnrin ọlọ́run ṣe ilé yẹn kalẹ̀ fún àwọn tó yẹ kó máa ń fún àwọn aláìní lóúnjẹ. Wàhálà nàlìkàlá Tí wọ́n dẹ̀ lọ́rọ̀ tí ọ̀rọ̀ wọn ò kí ń le. Wọ́tà bá a sọ̀yà. Ọ̀rọ̀ tó lè máa múnú àwọn èèyàn bàjẹ́. Wọ́tà bá a síyáàmù. Wọ́n dẹ̀ tún dùn gbígbà, wọ́n dẹ̀ tún máa ń bọ́ aláàrẹ̀. Wọ́n sọ láàbí lè lè wọ́n náà sùn ní yáàmù. Àwọn yàrá yẹn, àwọn special àwọn ọ̀nà tó wọ́n fi wà lórí WhatsApp yẹn tó ti TikTok lọ ìgbà tó ti Facebook lọ ìgbà yẹn òun wà níbi tóun ti ń ṣe náfílà lọ́wọ́ tó ṣàdúrà tó ń bí ọlọ́run tó ń forí kanlẹ̀ fọ́lọ́run gbogbo àwọn tí wọ́n máa ń ṣerú eléyìí ànábì ní àwọn tún lẹ́ẹ̀sọ síbi kan nínú àjẹ́nà àwọn chinese ní ìsin náà lónìí ọwá lọ ṣe ń gbọ́ṣe gbọ́ yẹn báyìí ọwá rò pé bá lè ṣe rí náà táwọn náà ṣe ọwá lọ kọ́ àwọn oríṣiríṣi ilé ní jẹ́pẹ́ gas ni ẹ̀tọ́ wà ní ilé amárẹ́ tó wà ń ta oríṣiríṣi àwọn decoration wà lọ́ṣe ìrọ́ kò dàbí tọ̀hún eléyẹn lásán fotokọ́pì ni hmm. kò kí ṣe asìlù ah, ẹjọ́ torí tọ́lọ́ ní ṣókí síyàn gbọ́dọ̀ gbọ́rò yàn àlìjọ́nà bó ṣe dáa tó yìí kẹ́yàn wá jẹ́ ayé gbàgbé bẹ̀yẹn. kàmá ní wọ́n wá kọ́ lè dún fi náà. ìpínlẹ̀ yẹn wẹ́ni tó fẹ́ wọnú iná. kàmá ní wọ́n wá kọ́ lè dún fi náà rí. iná tó yẹ pé ọlọ́run má jà á rí ná. wàsùkú ma ń hà mí máa ń fàkọ́ pọ̀ àmà àgùn. iná jẹ́ pé àwọn tó bá wà ń bẹ̀ bí iná ṣe ń jó wọn bẹ́ẹ̀ náà ni omi àwọnúwọ̀jẹ̀ ọlọ́run á tún ní kán tún máa gbọ́n mú bẹ̀ bọ́ ṣe ń mú ló ń já wọn lọ́nà ọ̀fun ló ń já wọn nífun

kí ni wọ́n sísà kí ló wá fẹ́ fi ń ṣàwámà táyé kí ló fẹ́ fi ṣe rẹ̀ léṣe fún tó dóde tọrún yàwó wá gbé ẹ jáde ìwọ́n àwọn lọ náwọ́ ni iléyẹn nìkan bá mi pa iléyẹn mi lẹ́kẹ̀ẹ́ mi ah! èyí tó dùn jẹjà lọ́wà nínú àdìjánà

ìbá àbúsùfì à ń jáde lọ kíyàn ni afádẹ́ ń padà sílé lọ́lọ́run sọ pásìkò tó bá wọn lójú ọ̀nà ọmọ yàwó kan gba súnà ó ní bú ni ọkọ̀ gba súnà ní pòun ló ṣe sábàbí kú àfà tèbílẹ́yìn gbàtà àfà kú lọ́dọ̀ alábẹ́kúta obìnrin kan drive ó dẹ̀ jábọ́ látorí bíríjì sàpọ̀n sísàlẹ̀ pẹ̀lú àtàwọn tọ́jọ wà nínú mọ́tò ọmọ

Nàfúsù tẹ́bíkí. Ẹ̀dá kan máa ń sun fún ara wa. Àlátúníyà wà kan dé àlèmọ́ tí a nà sálámà tàbí ha tẹ̀rìnkù máa fi ha. أن السلامة فيها ترك ما فيها أن السلامة ترك ما فيها أين الملوك التي كانت مسلطة حتى سقوها بكاس الموت ساكيها Àmúwáyín alìmọ̀ olóko. Ẹlọ́wọ̀ àwọn aróòrò tààrán tọ́torí ẹ̀tù wọn láróòrò ẹlọ́wọ̀ tí wọ́n kọ́ ẹlọ́wọ̀ tí wọ́n ní. Ẹ̀nà alìmọ̀ olóko. Àwọn ọmọ ọkọ̀ jẹ́ sọ́ ni mú wọn ni wọ́n lè transfer. Ẹ̀nà alìmọ̀ olóko. Táwọn kan ti yó wọ́n lè tẹ́wó. Àwọn tọ́wà jórùkọ̀ ẹ̀ lánàá àwọn ọlọ́lá tàná, àwọn arígbábúwò tàná. Àìnà ilẹ̀ mọ́ lóòkó. Àwọn dà lónìí. Àìná ìmọ̀lúkú lẹ́tí kàná tí mú sáàlé kọ́nà tán. Àwọn tí ẹgbẹ́ta wọ́n fi ọ̀pá kẹ̀rẹ̀ lásán lọ níkọ́ lọ mú ọmọ gé wá láti ilé wọn. Ọmọ yẹn bọ̀ láti ọba dẹ̀ ṣé ẹ̀gbọ́ kó ṣẹlẹ̀ ní àwọn ilé wa Yorùbá wa yìí àìnà lè mú lóòkù nínú ọba tó ṣe kò tí ìpẹ́ tó kú àìnàlì mọ̀ lóòkù láti dárúkọ àwọn ọba tí ò tí ìpẹ́ tó kú wọ́n ṣàpọ̀ rẹpẹtẹ àìnàlì mọ̀ lóòkù lẹ̀ wa kan pé ṣe ní mọ́gàjí ń dọ̀bálẹ̀ tún bí ọba má gbẹ́sẹ̀ lélẹ̀ yìí ẹ̀bẹ̀bẹ̀ tán lẹ́lẹ́bẹ̀ ẹ̀yìn náà lè mọ̀ lóòkó ọmọ secondary school lẹ́tí káàná tí mọ̀sálẹ̀ mọ̀sálẹ̀ fọ́nà táwọn Àyínà ìmọ̀lókó. Àwọn ènìyàn náà dà lónìí. Àtà àsàkọ́ra bí káàsì ìmọ̀ òtì sáàkì ìhà. Wọ́n tó máa ń múni kúrò nínú ìbádùn ti mú wọ́n lọ. Àtà àsàkọ́ra bí káàsì ìmọ̀ òtì sáàkì ìhà látàrọ̀ lélẹ́mọ̀rí ìbádàlmọ̀ òtì yẹ sí kónú à. Bébè kan tí yẹn lọ ń gbé láyìn ìgbà tí yẹn bá ti kú. Látàrọ̀ lélẹ́mọ̀rí ìbádàlmọ̀ kọ ogun náà ṣe láàdàrọ̀ lílímọ́tí. Ó ti kọ gbogbo ń táwọn ọlọ́lá ayé lórílẹ̀-èdè wa ń bí kọ. Láàdàrọ̀ lílímọ́rí ìbádàlmọ́ ti ẹskúnù ha. Ìlàlẹ̀tí kàánà kọbílálmọ́ ti bá ní ìhà. Ayé náà ni wọ́n yìí sí Nàìjíríà ọkọ. Ìlàlẹ̀tí kàánà kọbílálmọ́ ti bá ní ìhà. Ìgbà àti a máa gbé lọ́hùn àbíká ti bí fàyín. Fàyín bà náà ha àbẹ̀kọ́ irin. Ó fàyín bàná ha. Àwọn ọ́fíìsì mẹ́ẹ̀tì ránṣẹ́ sọ́run. Fàyín bàná ha. Àwọn sẹ́ǹdì nǹkan kan lọ sọ́run kò sí màtílẹ̀ tó fẹ́ lò lọ́wọ́ ti kọ́ kalẹ̀ sí. Fàyín bàná ha. Àwọn àfi gbé bẹ̀ ní kí wọ́n kọ́ fúnra. Bẹ̀kọ́ irin tọ́ bàmá sí kanu ha. Ṣẹ́sì tó bẹ̀rù ọlọ́run. Fàyín bàná ha bẹ̀kọ́ irin. Tí wọ́n ṣe wá sí àtàṣímẹ́ǹtì fún ẹ tó dẹ̀ lọ. Fàyín bàná ha bẹ̀kọ́ irin. Wọ́n ṣe wá sí máa fi ṣe kan lọ fún òdẹ̀ lọ. Fàyín bàná ha bẹ̀kọ́ irin. Wọ́n ní kò má lẹ́nu ojú òdẹ̀ gbọ́nràn. Fàyín bàná ha bẹ̀kọ́ irin. Wọ́n ní kò tún tó fẹ́ fi wẹ́dí gàùn ṣe ń jọ ìyàwó jẹ mùsùlùmí nìwọ. ìbànà àbẹ̀kẹ́rí. ó dẹ̀ gbọ́ àti yẹ̀ ó dẹ̀ dẹ̀. ìbànà àbẹ̀kẹ́rí. wọ́n ní wọ ọkùnrin kí ló fẹ́ kí ló fẹ́ dínú fún kí ló fẹ́. ìbànà àbẹ̀kẹ́rí. àgbọ̀nràn tó jìnnà sí. ìbànà àbẹ̀kẹ́rí. wọ́n ní kò ṣe sùúrù ìyàwó ẹni kò tẹ̀ lára má tẹ obìnrin olóbìnrin lára. ìbànà àbẹ̀kẹ́rí. wọ́n ní kò ọba mẹ́sí kẹnu ha. Wọ́n ìbànà ha bìsárin ní. Ìbànà ha bìsárin. Ìbànà ha bìsárin. Ìbànà ha bìsárin. Tó ní ẹ̀wọ̀ ẹyẹ́ kí n jáyé orí mi jàrí. Ìbànà ha bìsárin. Ẹ̀wọ̀ ẹ má fẹ́ sí dọ́ọ̀lù mi. Ìbànà ha bìsárin. Ah. Ọ̀bàbá ní ìhà. Wà á sunkún kó tó. Wọ́n ìbànà ha bìsárin ẹ̀kọ́ bàbá ní ha. Àjẹ̀ndájú ẹ̀kọ́ yìí á sunkún kó tó kú. Àyíbàná ha bèṣẹ́rin. Títà ń sọ fún tí ò gbọ́ yẹn. Ìbàná ha bèṣẹ́rin. Torí ìdí èyà ní ọmọ bàbá ní ha. Àlàkọ́dínà sọ́túká. Wọ́n ti sọ ìtàn. Nǹkan bí lítà náà sí àti. Ìtọ́lọ̀ ń bá lè ní kẹrí ìdìmú nínú sọ. Wọ́n làkọ́dínà sọ àtúká. Ìtọ́lọ̀ bí lítà náà sí àti. Àwọn torí ìjọ kan tá máa pàdé ọ̀làkọ́dínà náà sọ àtúkà ìkọ̀bílítà náà sí àti fánú sí wàgìlá máa yóò bá wà yóò hábò fánú sí wàgìlá máa yóò bá wà yóò hábò àwọn nígbàgbọ́ wípé ó lóore ju kọ́lọ́lá kan débì àgbàta délé torí mọ́tò apadà gbọ́ aṣáńjẹ́ kan ṣùgbọ́n ẹ̀ta gbọ́ ta jọbára wa sọ ètè ní àdín bá lò ohun tí ò ní tán láíláí ni àbí ọlọ́ọ̀bá kó jọ kó gbélé ta sọ ní ìbádàfà àtàsọ́ àtàwà náà ta gbọ́ àwùjọ yín bí ọlọ́májò dàrú ibi tó ní kálùkọ́ náà tí ọlọ́májò bàjẹ́ àwọn bàbá wa ìmọ́ọ̀mù nílùú làrú bí àrètí wọn tẹ́lẹ̀ adágbọ́n rúsẹ̀ ká tó bẹ̀rẹ̀ ètò abẹ́lọ kó máṣàbà wà pẹ̀lú àwọn náà àti gbogbo àwọn àyímọ̀tọ́lọ́wọ́n fi di àwọn àyè mú káàkiri ọlọ́máṣàbà kọ́ wọn ṣe má jẹ́ kó ní kálukú wá ṣìṣe má jẹ́ ṣì sọ má jẹ́ káwọn yẹn tara wa ṣorí ibú ṣe wá lẹ́ni táwọn yẹn ma tara wa ṣorí rí aqulu ma tasma'una subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh والله هذا بيان لله الرحمة والروعية لله الحكيم. فدعنا الله أكبر Ẹ̀lá èyí kí a gbọ́ ìlú ọ̀lá ìwádìí, wọ́n àti títẹ̀ gbogbo ìlú